这个笔怎样子拿出来的？我帮我看的。 بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه قال المصنف رحمه الله بيعة العقبة الثانية في موسم الحج في السنة الثالثة عشرة في السنة الثالثة عشرة من النبوة يوني سنة 622 ميلادي حضر لأداء مناسك الحج بضع وسبعون نفسا من المسلمين من أهل يثرب جاءوا ضمن حجاج قومهم من المشركين وقد تساءل هؤلاء المسلمون فيما بينهم وهم لم يزالوا في يثرب أو كانوا في الطريق حتى متى نترك رسول الله صلى الله عليه وسلم يطوف ويطرد في جبال مكة ويخوف فلما قدموا مكة قدموا جرت فلما قدموا فلما قدموا مكة قدموا مكة جرت بينهم وبين النبي صلى الله عليه وسلم اتصالات سرية أدت إلى اتفاق الفريقين على أن يجتمعوا في أوسط أيام التشريك في الشعب الذي عند العقبة حيث الجمرة الأولى من المنى وأن يتم, وأن يتم الاجتماع في سرية تامة في ظلام الليل ولنترك أحد قادة الأنصار يصف لنا هذا الاجتماع التاريخي الذي حول مجرى الأيام في صراع الوثنية والإسلام نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد gẹ́gẹ́ bí ibi tí a ti stop ní kí ó tó di pé Ramadan wọlé léyìí tó sí pé ta bá ní ọ̀rọ̀ látorí rẹ̀ lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ náà ní sopọ̀ mara wọn tó bó àti bó ti ìdí yẹn láàfin sí gẹ́gẹ́ bí ní sókí a kọjá lára àwọn kókókókó tó dèrò ọmọ díẹ̀ kó tó di wípé a bọ̀ ìparí rẹ̀ ní òní wà náà a sì ti ń lọ sí ọwọ́ rẹ̀ níbi ọ̀rọ̀ tí ibi a dé ṣùgbọ́n kí ọ̀rọ̀ náà kó lè bá lè tún yé wa sí dáadáa sí a ní láti padà láti gbé láti ìbẹ̀rẹ̀ ìmọ̀yọ́ jẹ́ ní sókísókí nìyẹn eléyìí tá ń pè ní àkúbáyà òun náà ni ìjẹ́jẹ́ ó ti kọjá àdéhùn ìjẹ́jẹ́ òun àti ahad wọ́n fẹ́ súnmọ́ra wọn ṣùgbọ́n báyà tó lágbára ju áhàdù lọ torí báyà èèyàn gbọ́dọ̀ rẹ̀ tó fẹ́ ṣe báyà gẹ́gẹ́ bí ìta àríkà nínú ṣẹ̀ríà èèyàn ṣe báyà lórí atẹ́gùn ètò ṣe báyà yọ wà ń bẹ̀ ẹni tó fẹ́ ṣe báyà fún náà wà ń bẹ̀ áhàd ó lágbára ju áhàdù lọ áhàd òun náà lágbára ṣùgbọ́n ló kéré jù láàrin mẹ́tẹ̀ẹ̀ta yẹn wad ahad bẹ́yà bẹ́yà tọ́rọ̀ bá dé gòǹgó tán lèyàn tó máa ń lò tí a rí wípé láì fi kíní ìkun àwọn kọ́ọ̀tù gbẹ̀yìn bà nǹkan jẹ́ àwọn òní pé bẹ́bọ jẹ́ ń tiwa tẹ̀wọ̀n pé àwọn olórìṣà ni a máa pọ́n gbẹ̀yìn bà ẹbọ jẹ́ torí pé ẹbọ làwọn máa ń ṣe nù Yorùbá nípìnlẹ̀ so àní tàbá ń fura wípé ènìyàn lọ gbẹ̀yìn bá nǹkan jẹ́ padà láti wá bọ́ sórí bẹ́yà bẹ́yà yìí alákọ̀ọ́kọ́ àti ké ẹlẹ́ẹ̀kejì náà látún fẹ́ ké ààyè kan náà sí ní méjèèjì ti wáyé opportunity dẹ̀ ní ànábì wa alayhi salatu wassalam lólò láti fi ṣe bẹ́yà yẹn torí pé àkókò hajj iná ni wọ́n fi tiẹ̀ ẹlòmílẹ̀ wa máa bèèrè pé irú hajj wo ni wọ́n ń ṣe nígbà yìí sí hajj ti ṣẹ̀ríà ti ṣẹ̀ríà islam ni àbí hajj aládàlú ìdáhùn ni pé hajj aládàlú ni wọ́n ń ṣe nígbà yẹn torí pé ọlọ́run ọba ò tí ì sọ hajj gan lọ́ràn yàn fáwọn mùsùlùmí lákòókò gbà náà hajj àṣẹ́kù bọ hajj tí wọ́n bá ń lẹ̀ nínú ẹ̀sìn anábìwá ibrahim alayhi salatu wassalam àtàwọn ọ̀rọ̀mọdọ́mẹ́ náà làwọn ará mọ́kà àti gbogbo agbègbè rẹ̀ àwọn lárúbáwá tá máa ń ṣe àwọn àpérò hajj bẹ́ẹ̀ ni hajj aládàlú wọ́n ń ṣe dáadáa kọ̀ọ̀kan ń bẹ̀ ṣùgbọ́n wọ́n tó ń ṣe aburú ń bẹ̀ pàápàá jùlọ ẹbọ wà ń bẹ̀ wọ́n ti da ẹbọ pọ̀ mọ́ tawhid ẹnìkan ò sì lè dàpọ̀ kí tawhid rọ̀ yẹn jù ẹlẹ́bọ náà lákàntì ẹ̀ sí àní pé ààfọ̀ ẹ̀ ẹbọ ni ààfọ̀ ẹ̀ ìsìláàmù ni kò ṣeé ọlọ́run ọba ò sí nírọ̀rùn bá nínú ṣẹ̀ríà ibi kíyàn máa fi abala kan jẹ́sìn kó tó máa jẹ́ fi abala kan jẹ́ ẹ̀sìn kò ṣeé ṣe nínú kọ́ jẹ́sìn pọ́nbílé tàbí kọ́ jẹ́ ẹ̀sìn ojúlówó ṣe nípa báyìí hajj bay'atul aqabati thaniya ó wáyé ní ọdún kẹtàlá tánàbì ti di ànábì ọlọ́run ọba sallallahu alayhi wa sallam àwọn èèyàn sì wá bẹ̀ àwọn bíi seventy náà làwọn tó wá àwọn èèyàn jẹ̀jẹ̀ ara ìlú Medina àwọn ti gba Islam through àwọn aṣojú ànábì tí í ṣe pé olórí wọn ni Mus'ab ibn Umair radiyallahu ta'ala anhu nígbàtí wọ́n dé Mákà láwọn èèyàn wọ̀nyí àwọn náà wá sí hajj wọ́n tẹ̀lé àwọn àjọ wọn wá wọ́n tẹ̀lé àwọn ìjọ wọn wá wọ́n wá ń bèèrè wọn léèrè wípé só yẹ ká wá fà náàbì ilẹ̀ báyìí náà nígbà dé mọ́kà yìí bá a ṣe bá náàbì ya ọlágbára ọ̀ ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní ṣe ọmọ rí igbá àbí nǹkan náà ní ṣe ànábì nílùú mọ́kà báyìí o wọ́n sọ láàrin ara wọn báwọn àwọn ti gbẹ̀sìn wọ́n wá ń kọ̀nsídà situation tánàbí wà nílùú mọ́kà ibi nǹkan tó dáa tó báyìí gold tó dáa tó báyìí lẹ́sẹ̀ ń fi ìdọ̀tí yí lára báyìí wọ́n ń kẹta ìrònú ọkàn àtẹ̀mí ìgbé bó ló ṣe lè jẹ́ sọ́wọ́ ayẹ kan fà nábì ilẹ̀kọ́ máa rìn káàkiri báyìí láì lẹ́nì kankan tí ó gbọ́ sí lẹ́nu báyìí bọ́ bá wí wọn àní gbọ́ bọ́ bá kí wọn àní dáhùn ni wọ́n bá sọ wípé òkè tọ́bárí bá ń gbà náà ẹ ká kọ́ńtàkì ànábì alayhi salatu wassalam bí kájọ sí ìjókòó alẹ́ ìjókòó pamọ́pamọ́ táwọn èèyàn ní mà náà fi wá fẹnu kò pé táwọn ti kó jọ òun náà ni níbi táà ti máa ń ju òkú àkọ́kọ́ ní Mínà ibi ti ṣe bẹ́yà àkọ́kọ́ náà nìyẹn náà fi ń pè ní náà fi ń kọ àyè yẹn jamaratu al-aqabati al-ula wọ́n sì máa pé al-aqabatu al-thaniya al-aqabatu al-thalitha thalitha yẹn máa pè ní kubra wọ́n ní pè ní thalitha ti so ala kulli hal níbi àkọ́kọ́ tààtí wọ́n kọ́ máa jùkú ẹ̀ ń bá lọ hajj àbótí débẹ̀ rí òun náà níbi tí wọ́n ti point níbi tí wọ́n ti ṣe meeting ní ọwọ́ alẹ́sìn ẹgẹ́bí ń tàà sọ ìpè alẹ́ ni wọ́n fi tiẹ̀ sí torí pé ọkàn wọn ò àìsè méjì alẹ́ nínú sẹ̀ríà ìpìlẹ̀ rẹ̀ ni níbi ká sọ pé àjọ jókòó secret meeting àìsè àfi tẹ́rù bá ń bà wá tẹ́rù bá ń bà wá là máa ṣe tí o bá ti sẹ́rù irú tó ṣe ànábì àtàwọn èèyàn yìí nìyí tí o bá ti sẹ́rù bíbà ẹ̀sìn Islam ní sẹ́sìn tá a máa ń dọwọ́ bò dáma sọ pé kíní káwọn abẹ́ kọ́kọ́ sí kan ní tẹ́nìkan ò gbọ́dọ̀ gbọ́ á sọ tá a sì jòjókòó tá a máa ṣe ìdàbà ẹlẹ́ẹ̀kejì ni pé ooru wọn ò dá fún wa láti máa ṣerú nǹkan báyìí even anabi alayhi salatu wa salam sunna rẹ̀ ó ní pé tẹ́ bá ti kí ìṣá ìtàn ó ní ẹ gbọ́dọ̀ tún ṣe nǹkan kan mọ́ Islam ooru yẹn àfi máa bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ ni tá a bá sun tó ẹ ká sùn bẹ́ẹ̀ tán àyè fi ṣiṣẹ́ ṣùkà wá sọ àwọn ẹgbẹ́ olóṣèlú ayé yẹn àtẹgbẹ́ awo ayé àtẹgbẹ́ ìmẹ̀rẹ̀ ayé àtẹgbẹ́ gbogbo àwọn nǹkan tí a ń pè ní ẹ̀mí òkùnkùn ni ẹ̀rí pé òru ní ẹ̀mán fifty one sí ẹ̀sìn Islam ẹ̀sìn mọ́lẹ̀ ni ọ̀sán gangan àárọ̀ pégidé báyìí làwọn ṣe ń dábàá sí ẹnu ọ̀sẹ̀rẹ̀ àyàfi wa ni wa láwùjọ tọ́jẹ́ sí pé kò ṣeé ṣe ń bẹ̀ wọn ò tiẹ̀ fẹ́ kẹ́nìkan kó kírun mọ́sálásì a ó pé bò láti fẹ́ ṣe tábàlà ṣe mítìn ní gbangba wọ́n pa wá dànù tàbí wọ́n yìí se wá lè ṣe ẹ̀hẹ̀n ìgbà náà ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ayé ẹgbẹ́ ẹ̀sìn tí ń sàfihàn ara wọn sínú ẹ̀sìn nísìn wọ́n ti dá mi ìsílẹ̀ ẹ̀rù ọba yìí ẹnìkan kan ò léyìn wọ́n wà fíktì mítìn sí alẹ́ àbílòrù eléyìí ẹ ti ń sọ fún wa pé ẹ̀yin ṣẹgbẹ́ ẹ̀sìn ànábì àwọn Muhammad sallallahu alaihi wasallam ẹ ti ń tẹ̀lé àwọn aláwo ẹ ti ń tẹ̀lé àwọn

Na halal ní kéèyàn ó dijú tó bá fẹ́ kírun tó bá fẹ́ kírun halal ní kò sí nẹ́sù kankan tó sọ fún apẹ́mọ́ dijú ṣùgbọ́n tá a bá òkè ní nẹ́sù wápá àbọ̀dọ̀ wò tá a bá ń kírun lọ́wọ́ halal ní mubah èèyàn lè dijú èèyàn lórí irun tó bá rí fúlà àwọn mímọ̀ gan sí fátíwá rẹ̀ gan tó bá rí pé bí tó wà bọ́ bá yajú lẹ̀ báyìí kò sí ní masáàsì àbáyé tó wà ní tí wọ́n máa disturb ọpọlọ rẹ̀ wà mẹ́ wọ́n ní lábàáṣẹ́ àǹtàkùnmọ́ àìnáyìk kò sí láì fìtọ́ bá díjú rẹ̀ ṣùgbọ́n nǹkan ká ti wó nǹkan yẹn lulẹ̀ pa àbọ̀dọ̀ dì í kí ni nǹkan náà ó náà ní kí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì táwọn bá fẹ́ ṣe àdúrà tiwọn ìjọsìn tiwọn náà nìyẹn wọn à lè ṣàdúrà láì ṣe kíni láì díjú torí pé yẹn ti wá wà yẹn láàfin wá lè máa yí pé nóò tẹ́nìkan bá ń sa lè díjú kódà kan máa rí nǹkan tí wọ́n máa disturb a nílò pé kí a mọ̀ ká lè bá àmọ́ ibi tá a máa gbẹ́sìn kà ká sì lè bá àmọ́ tá a máa sọ jáde nípa fatuwa náà. Ka'b ibn Malik al-Ansari radiyallahu anhu yasifu lana al-haditha. ìkan nínú àwọn tó àtẹ́ǹdì ìṣẹ̀lẹ̀ bay'atul aqabati thaniya òun ló ròyìn bíbẹ̀ ṣe rí fún wa yìí ẹ ká máa gbọ́ lẹ́sẹẹsẹ lọ kí ló sọ. qala radiyallahu anhu kharajna ووعدنا رسول الله صلى الله عليه وسلم بالعقبة àwa bá nàbí sàdéhùn pé kápàdé ní àyè táwọn pè ní àkọ́bà. min awsati ayyami tashriq. ní àárín gbùngbùn àwọn ọjọ́ tí tó máa ń tẹ̀lé àwọn ọjọ́ tá a máa ń fi ṣe ọdún iléyà àwọn ọjọ́ mẹ́ta mẹ́rin tó wà lẹ́yìn ọdún iléyà náà. falamma faraqna min alhajj. nígbà tá a parí hajj tán. wa kanati al-laylata allati wa'adna rasulallahi alayhi salam laha nígbàtí alẹ́ ọjọ́ ta wá bá nàbì sàdéhùn pé ká pàdé síbẹ̀ wà máa na abdullahi ibn amur ibn haram ọwọ́ afẹ́ máa dákọ̀ àwọn tí wọ́n wà ń bẹ̀ ó dákọ̀ abdullahi sayyidun min sadatina ìkànnà àwọn aṣíwájú wa ní asharifu min ashrafina bákan náà ẹnu ẹni pàtàkì lọ jẹ́ nínú àwọn ẹni pàtàkì náà wà akhadnahu ma'ana ajẹ́kọ́ wà pẹ̀lú wa abdullah ibn amur ibn haram abu jabir èèyàn tí ẹnìkan ńlá nínú àwọn èèyàn pàtàkì tó wà láàrin wọn àgbà wọ́n mú àgbàlagbà kan lọ́wọ́ نعم وكنا نكتم من معنا من قومنا من المشركين امرنا a sì jẹ́ kí àwọn tán wà pẹ̀lú wa náà àwọn ẹlẹ́bọ tá jọ wá láti Mákà láti Mẹdínà a jẹ́ wọ́n mọ̀ pa ti gba Islam ní pé wọ́n fi Islam wọn pamọ́ ní gbogbo àwọn tá ń sọ̀rọ̀ wọn yìí náà. فكلمناه وقلنا له a bá wọn sọ̀rọ̀ a lè sọ fún wọn wípé. yá àbá jábìrì nínú kàṣẹ́ yìí ló mi sàdá tìǹà wà ṣẹ̀rífù mi aṣọ́rọ́. wọ́n ní ọgbọ́n wo láàfin mú àgbàlagbà ikú láàrin àwọn yòókù wa tó jẹ́ sí pé lẹ́bọ ni wọ́n àwa nìkan àlágbà islam wọ́n wọ́n ti jọ dé sí mọ́kà ṣùgbọ́n bọ́wọ́ làwọn ó ṣe mú olórí àwọn yìí tí ó fi tẹ̀lé àwọn lọ síbi táwọn ti meeting ẹ̀rí làákàyè làákàyè ni mo sọ fún àgbàtà tó bá gbàgbọ́ yẹ síra ànábì alayhi salatu wassalam dáadáa dáwà rí grow pẹ̀lú àna ọlọ́wọ́n ọba ju àwọn tó jẹ́ sí pé wọ́n kàn ké tíọ́rì ni wọn ké practical náà láyé àti Allahu bika rajulan hadith ni ìrètọ́ ọlọ́run kọ́lọ́run ó fi ọ́ sí sábàbí kọ́ sí sábàbí pé ẹnìkan mọ̀nà látara rẹ̀ ó lóore ju gbogbo tó dáa jù láyé lọ fún ọ bẹ́ẹ̀ ni hadith yọ máa ọmọ ènìyàn pé yes mo fẹ́ sí dáwà fáwọn èèyàn mo fẹ́ sí dáwà máa sí dààmú àmọ́kọ̀ padà síbi bóòlù àná fi ṣe practice tó bá padà síbẹ̀ ó ra ogunlọ́gbọ̀ èèyàn tí ó mọ̀nà látara rẹ̀ torí pé ìkànnì ẹ̀rì àwọn yẹn kèfèrí ní ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gbọ̀ àwọn tó wá láti Medina tí wọ́n wá sí hajj ẹlẹ́bọ kí mo gbọ́jọ́ wọn hajj ẹlẹ́bọ mẹ́ <laughs> ó sì ń bẹ́ di sí náà ní ẹ̀ma lọ hajj tó tún di tíra lọ ó tó fi nǹkan kọrùn tó tó fún nákàlẹ̀ tí wọ́n máa fà ní <laughs> ní igbe ya jákíjáka ya ilò wájú kaaba ah, a jẹ ẹlẹ́bọ lọ́lọ́ sí kò sí kankan mẹ́jì báyìí tó nípa báyìí àwọn jẹ ẹlẹ́bọ yìí wọ́n wà pẹ̀lú wọn àwọn tó wá jẹ́ mùsùlùmí láàrin gbogbo àwọn tó wá láti Mẹ̀dínà yẹn wá sí hajj yẹn wọn ò ju bí 70 lọ gbogbo àwọn 70 yìí wọ́n ń fi Islam wọn pamọ́ torí pé ẹ̀rù ń bá wọn tó wọ́n wá fẹ́ lọ bá nàbí pàdé lálẹ́ ní Mínà ibi táwọn pè ní àkọ́bà ibi tá àti kọ́kọ́ jù kọ́ àkọ́kọ́ yẹn ní 50 sí wọ́n wò pé ah táwa bíi seventy báyìí lọ báyìí tí ò sí àgbà kan nínú àwọn àgbà tààjọ wá balógun tàbí baálẹ̀ kan àbásojú ọba kan tí ọba wà pẹ̀lú wa kí ni yẹn ó léwu díẹ̀ o ẹni tí wọ́n sì fẹ́ mú lẹ́yìn kèfèrí lò náà wọ́n mú lọ wọ́n wá sọ fún Abu Jabir yẹn pé àà Abu Jabir bó wọ́n ṣe pé. yá àbá wọ́n ní bàbá jábìr. inna ka sayyidun min sadatina. owó bí wọ́n ṣe bá a sọ̀rọ̀ wọn ò pè lóko ẹ̀ yá abá jábìr wọ́n ròyìn ẹ̀ wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ẹlẹ́bọ ni o ṣùgbọ́n wọ́n fẹ́ jàǹfààní rẹ̀ wọ́n fẹ́ lo òpò tọ́wà ibi kíbi tọ́ bá wà ẹnìkan ò ní sọ pé káì níbẹ̀ yẹn tí wọ́n bá dún bì kan ní ìsìn wọ́n lè pè káì ní fún ọ káì ṣùgbọ́n bíyàn bá wà nínú masára wa ẹ̀ ní ìsìn tí ó yẹ pé téèyàn ọmọ ni tẹ́ bá rí ẹ sọ pé káì àbíkẹ́ àbẹ́ẹ̀kọ́ mọ́tẹ́ ẹ bá rí pẹ̀lú Abu Khalid ah ẹ̀kọ́ àánú àánú àá ti parí nìyẹn automatic nìyẹn àwọn èèyàn kan wà báwọn tó bá wà láwùjọ wọn ní sọ pé kílẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn tí ọba sí ń bẹ̀ wọ́n kì í mọ́ ẹgbẹ́ ẹ́ndé kílẹ̀ wá ẹ ni ni hikma irú ta bá ń ka síra ànábì a máa mọ bá ṣe máa gbéṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ ààyè ìtọ́kàrí ìtọ́kàrí ìtọ́kàrí wọ́n wá mú wọ́n wá fẹ́ bá Abu Jabir sọ̀rọ̀ pé bóò ni ó sì tẹ̀lé wa wọ́n Abu Jabir innaka sayyidun min sadatina ọ̀gá lọ́jẹ́ wa sharifun min ashrafina àà tẹ́ bá sọ pé ní tó jẹ́ guest kíláàpẹ̀ abiyi ẹni àpọ́nlé láàrin wa ìkan lọ́jẹ́ wọ́n náà fẹ́ bọ́ sílẹ̀ tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfẹ́ kò fi sílẹ̀ wọ́n ṣe dáwà fún lọ́wọ́ ثم دعوناه إلى الإسلام أراكبسين الإسلام وأخبرناه بميعاد رسول الله صلى الله عليه وسلم إيانا العقبة نبا قيتا أوا سو فون بي أوا تنبي نيبادي لالي اوني لاي باي باي باي باي باي قال قال فأسلم وشهد معنا العقبة وكان نقيبا ó ní ó bá gba Islam nígbà tá ń bá sọ̀rọ̀ nígbà tó gba Islam báyìí ọkàn mọ́ balẹ̀ pé ó ti dáa ẹnìkan ò ní pé káìmá láti gbọ́dọ̀ máa sojú kòkòrò lórí àwọn èèyàn ńláńlá kọ̀ọ̀kan tá a bá nírètí pé ó ṣe é ṣe kan gbọ́ torí ẹnìkan nù wọn tó bá gbà báyìí ẹni tí ó kó wọnú ẹ̀sìn yóò lágbára tí ó bá sì kó ìyàwó ọbẹ̀ ààbò tí ó dàbò ẹ̀sìn yóò ní agbára tò nípa báyìí òun náà bá tẹ̀lé wa lọ sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. wa kana naqiba ọláwà tá a fẹ́ lọ bá nàbí pàdé ní mítìyìn gbogbo wa náà jọ sùn àtàwọn ará ilé wa ni àtàwọn kèfèrí àjọ sùn bí dáàtí máa sùn náà ní papọ̀. hátà ìlà àmọ́dọ̀ fílùfì láì. nígbà tí òru mẹ́ ìdákanú ìdá mẹ́ta òru tó lọ tán. kọ̀rọ̀jìnà mẹ́rin hali náà lè mẹ́rin àjọ. lábàjáde abálọ̀ pàdé ànábì sallallahu alaihi wasallam. natasallalu tasallulan qata. à نعم حتى اجتمعنا في الشعب عند العقبة في الشعب في الشعب عند العقبة تزافي قدي نبتيا نبي في بابا سعدين صلى الله عليه وسلم ملوا ونحن ثلاثة وسبعون رجلا 73 نوا نجونا وامرأتان من نسائنا àwọn ọkùnrin jẹ́ 73 àwọn obìnrin méjì wọ́n sì wà pẹ̀lú wa wọ́n jẹ́ 75 báyẹn هو wá dárúkọ wọn ní kúkúrú fàjítàmáàna fàjítàmáàna fi ṣáìb lẹ́yìn ìgbà náà a bá ننتظر رسول الله صلى الله عليه وسلم حتى جاءنا صلى الله عليه وسلم تفعدي بوا وما عمه العباس بن عبد ما هو كم وهو ما wa meeting bi kan tó bá yẹ èyí tí mo mẹ́ pẹ̀lú egun ni pé tó tagbò ó lè mọ́ jẹun tó lè jà ṣùgbọ́n ẹni ńlá ẹni àbíyẹ nígbà táwọn àbí ń lọ ọbẹ̀ sallallahu alaihi wasallam onínú wa ní lọ àní lọ lásán bí tá ń lọ èyí èyàn sẹ́fún tí nǹkankan tí kálukú bá gbá mi ní kinní kọ̀ọ̀kan <laughs> ẹ̀mí ọlọ alábì wa mú bàbá lọ́wọ́ ó mẹ́ni tó wà nípò bàbá fún lọ́wọ́ ó náà ní al-Abbas ibn Abdul Muttalib ọ̀nkọ́ ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ نعم وهو يومئذ على دين قومه عباس دي ni kèfèrí ni jona na bakana kèfèrí ni ṣùgbọ́n gbà pé ilé ìfẹ́ náà ni bí ò ti ẹ̀ gba ìsìláàmù kò lè gbà kí wọ́n fi nǹkan kan ṣe mí ó ti wulẹ̀ orí kò ní jọ ìwọ̀n náà mhm. illa annahu ahabba an yahdura ibn akhi pàtàkì sọ fún pé mọ̀ ń lọ bí báyìí níbi àbúrò Abbas ní ò lè dá lọ màá tẹ̀lé ọ wàkánà làbá báyìí kí ni Abbas sọ lọ́hùn gbà tí wọ́n dọ̀hùn ọ̀yà. kàlámù ala Abbas yahoo yìí. wọ́n dé mítìn àwọn tí wọ́n dé mítìn báyìí ẹ jẹ́ ká wo ká wo eh, ọ̀rọ̀ yẹn bó ṣe rìn o àwọn òwúlọ́ kọ́kọ́ déjòkó àwọn òwúlọ́ kọ́kọ́ déjòkó béèrè àwọn òwúlọ́ kọ́kọ́ déjòkó mítìn yẹn àwọn ará Medina ẹ̀yìn tí àbá máa padà báwọn ẹ̀ ní understand bí ọ̀rọ̀ ṣe ń lọ àwọn tó kọ́kọ́ dé ìjókòó yẹn àwọn ará Madina ni àní adébẹ̀ ṣáájú ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn wàá gbà náà lànàbì tó wá dé ta ló lórí àwọn ará Madina tó wà ń bẹ ẹni tí wọ́n ṣe wáàsí fún yẹn ní kàyìn tó ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù wọ́n gba ìsìláàmù láti Madina wá má kà ń bẹ yẹn náà ni kódà ọjọ́ tí wọ́n lọ mítìn náà lọ gba ìsìláàmù kí ló kọ́ ẹ̀ Abu بداية المحادثة وتشريح العباس لخطورة المسؤولية Abbas ọ̀rọ̀ tó sọ ní sókí kámọ̀ wulẹ̀ ká òun náà ni pé Abbas ó jẹ́ káwọn ará Madina yẹn ọmọ ewu tí ń bẹ́ ń bi tí wọ́n dá tí wọ́n gbé wáyì àti kílá responsibility tí wọ́n mú tí wọ́n gbọ́dọ̀ ṣe fún ìṣẹ̀lẹ̀ tí wọ́n béèrè fún yìí yẹn pé wọ́n fẹ́ Madina amáka Madina ọwọ́ afẹ́ fi dáhùn lójú pé tí nǹkan kan bá ṣe ìrọ̀ gbọ́dọ̀ rìn nǹkan kan wọ́dọ̀ sí tí nǹkan kan báyìí lè sí àà ẹ̀dà fún o torí pé mọ́kàtọ̀ wáyìí ọdún àwọn èèyàn gbẹ̀sìn rẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n nǹkan ò sí o tọ́ bá dọ̀hún tí nǹkan kan bá sí ẹ̀dáràn ní tí a bá sì sọ nù ó lẹ̀ sọ tí ó sọ <laughs> ó jẹ́ kó ń bẹ̀ náà ní tó ń wá sọ nìyẹn náà ọ̀yà kàlámù rasulillah kàlámù rasulillah sallallahu alayhi wa sallam kọ́lá káàbù fatakala mi. alábìnrin wa fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ wa sọ fún wa ni sallallahu alayhi wa sallam kí fatala al ودعا إلى الله ورغب في الإسلام Ànábì ka Quran nígbà ó sọ̀rọ̀ ó ka Quran ó sì pè wọ́n sínú Islam ó tún ṣe wọ́n lójú kòkòrò nípa ẹ̀sìn Islam lẹ́yìn wá àgbà náà. ثم قال أبايعكم على أن تمنعوني مما تمنعون منه نساءكم وأبناءكم. Ànábì ní mo bá yín ṣàdéhùn tó lágbára lénìí mo sì bá yín jẹ́jẹ́ wípé gbogbo yín o àtọkùnrin àtọmọbìnrin àti ọmọdé àtàbálàbà yín ẹ kọ̀ fún mi ẹ ní jẹ́ kí irú ń tó yẹ kọ́ báyàwó yín àbáwọn ọmọ yín ẹnìjọ bá mi yàní kàkà tí nǹkan ọba fi bá mi ó gbọ́dọ̀ ti bá ìyàwó yín ó sì gbọ́dọ̀ ti bá àwọn ọmọ yín àdéhùn tá a jọ ṣe nìyẹn ni pé ẹ kà mí kún gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ sì máa dáàbò bo ọmọ yín bẹ́ẹ̀ sì máa dáàbò bo àwọn aya yín bẹ́ẹ̀ lẹ́ẹ̀ mú mi àdéhùn tí wọ́n jọ ṣe láàrin ara wọn nìyẹn. tafasilu ma warada fil baya. naam. ọ̀kọ̀dọ̀rọ̀ wa dhalika al ahmed an jabir قال جابر قلنا يا رسول الله على ما نبايعك قال على السمع والطاعة في النشاط والكسل نعم. وعلى النفقة في العسر واليسر وعلى الأمر بالمعروف والنهي عن المنكر وعلى أن تقوموا في الله لا تأخذكم في الله لومة لائم وعلى أن تنصروني إذا قدمت إليكم وتمنعوني مما تمنعون منه أنفسكم وأزواجكم وأبناءكم ولكم الجنة نعم نعم إيتي وينو ìjẹ́jẹ́ yẹn lẹ́ǹfọ̀ sí wẹ́wẹ́ òun náà ànábì lọ́rùn sallallahu alaihi wa àwọn nǹkan tó kàlẹ́ wọn lọ́rùn pọ̀ nínú ẹ̀ ni pé ẹ ẹ máa jẹ́jẹ́ fún mi wípé ẹ máa gbọ́ ẹ sì máa tẹ̀lé yálà ó tutù ní o ọ̀rọ̀ ní o ẹ máa tẹ̀lé bákan náà ẹ máa ná ẹ máa ná owó yín nígbà tẹ́ ẹ ní àtìgbà ẹ ní tẹ́ tẹ́ẹ̀bá ní ẹ̀ẹ́nà tí ẹ̀bá nìna díẹ̀ tẹ́ nìna bákan náà ẹ máa pàṣẹ dáadáa ẹ máa ṣe dáwà ẹ sì máa kọ̀ fáwọn èèyàn kún òfin tí ò dá sílẹ̀ bákan náà ẹ ní bójú àwọn èèyàn tẹ́ bá ń ṣiṣẹ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ bá ń ṣiṣẹ́ ẹ̀sìn lọ́wọ́ tí bá wojú àwọn èèyàn ó ní gbẹ́sẹ̀ kankan ó ní gbẹ́ ẹsẹ̀ kankan lọ́wọ́ wojú ìwọ wo bí tẹ́ ẹ̀ká yàn gbé tọ́lọ́n bá sọ pé gbé ébí e àwọn ìbá ní o gbé ébí e mọ́ wọ ẹnìkan kan kó dàkàyà máa sọ pé kò tí kan léhun anábì ló ti kan léhun ọlọ́run ló ti kan léhun máa sí ti ẹ lọ ìjẹ́pọ̀ ní tí pàápàá jù láwùjọ àwọn aláìmọ̀kátà wà wà ń bí báyìí tó bá wojú àwọn èèyàn láwùjọ àwọn aláìmọ̀kátà wà yìí wọ́gán jẹ́ lẹ́bọ̀ padà tó bá sọ́ra ó di ẹlẹ́bọ̀ wọ́n ti ọ́ débi pé ọjà sínú ẹbọ tábà tó sì tẹ̀lé síbẹ̀ tò nípa báyìí àyè wojú àwọn èèyàn níbi ẹ̀sìn tábà ti gbọ́ pé ojú ọlọ́run láwù àtọjú ànábì yìí tí mo mí sunna ànábì wa alayhi salatu wassalam tó anábì kà fún wa tó pọ̀ gan nínú ìjẹ́jẹ́ yìí wọ́n dẹ̀ fara mọ́ náà. àfàtàrù jẹun ilà ọkọ mi kà wà ọ̀nà. náà topic mi nìyẹn o àfàtàrù jẹun ilà ọkọ mi wà tàdá ọ̀nà àwọn ará Mẹ̀dínà orí wọn pé púpọ̀ hmm, wọ́n ń bi léèrè pé síwá anábì ó tún wá tá a bá dé Mẹ̀dínà tán ṣiṣẹ́ bá jẹ́ ti dá wà rìn tí gbogbo ẹ̀ dá padà tó padà lé ni ọwọ́ àfiwálẹ̀ sọ padà lé ẹni ọ padà sí maka ọ wà fi luwálẹ̀ àwọn ará Mẹdínà ń sọ bá wọn sọ bá ń fa ànábì sallallahu alaihi wasallam ah. thumma qalu li rasulillahi sallallahu alaihi wasallam ìfẹ́ lọ́fà o kì í sí pé ń ṣe májẹ̀mú o wọn ò tẹ́ntí ọmọ sí májẹ̀mú fa ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí ẹ̀ bá gẹ́gẹ́ báwọn Yorùbá kan ti máa ń ṣe ní máa ti fẹ́ kí èèyàn máa lọ báyìí wọ́n sì ara wá ọmọ ìlú wọn wọ́n kan ara tì sí lọ́dọ̀ pé kọfẹ́ ẹ bá ti fẹ́ tán báyìí ẹ bá mú ọmọ yìí sílẹ̀ ní tiẹ̀ àbá Abdullah ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ mú mọ́lẹ̀ kọ́ mọ́ lọ́mọ <laughs> ah, ẹ bá ti ṣùgbọ́n ní bíbáyìí àwọn sọ́gan ni pé àwọn òtí ẹ̀ àtòkú àtàyẹ ya Rasulullah tá bá ti gbé ọdé Mẹ́dínà tàbáyì ó ti di bẹ̀tá nìyẹn ọ̀lọ́mọ́ ò orí ọ̀gbọ́dọ̀ wọlé tán kó tún wá jáde padà àwọn ọ̀fẹ́ mọ́ قالوا لرسول الله صلى الله عليه وسلم رجلان من الرحيل الأول يؤكدان خطورة البيع àwọn méjì kan nínú àwọn tí wọ́n jọ wà nínú bẹ́yà yẹn tí wọ́n jọ wà nínú jẹ́jẹ́ yẹn táwọn bá pé bí 70 ni wọ́n 75 ni wọ́n jẹ́ bá ń padà ìkan nínú àwọn ọkùnrin méjì kan bẹ̀ ń bẹ̀ tó jẹ́ sí pé wọ́n pèèyàn nímìnà rọ̀hìn ilẹ̀ awwal nínú àwọn tọ́lọ̀pọ̀lọ́ wọ́n ti pé tipẹ́tipẹ́ ni wọ́n wà yẹn pé ọgbọ́n àgbà ní bẹ̀ lọ́dọ̀ wọn tẹ́bá ní ìyàwó nímìnà rọ̀hìn ilẹ̀ awwal tó bá pé nù sẹ̀rẹ́ àwọn ti sọ ọ̀sọ̀ pé ọgbọ́n àti ìmọ̀nà àwọn sọ̀hábà àti tàwọn ànábì ọlọ́wọ̀n ọba ní ẹni ọgbọ́n àwọn àgbà tí wọ́n máa ń tó nǹkan ń bẹ lórí ẹ̀ sàmì méjì yìí wọ́n fẹ́ sọ fún wa pé ọgbọ́n àwọn àgbààgbà ń bẹ lórí àwọn méjèèjì náà kí ni wọ́n sọ ti wọn. wọ́n bá dà ń mọ́tì محتوى كلامهما نعم هل تدرون على تبايعون هذا الرجل قالوا نعم قال نعم. إن wọ́n bí wọ́n lè rí pínjẹ́lẹ́ máa ń tẹ́ ń sádéhùn lé qalu na'am wọ́n ní bẹ́ẹ̀ ni. qala innakum tubay'unahu ala hirbil ahmar wal aswad. wọ́n ní ẹ̀ mọ̀ pé tẹ́ ń tàdín lọ́wọ́lọ́wọ́ yìí àdéhùn pé má sùn má wò mọ́ ni o torí pé tẹ́ ni ìgbéra ní kìí sí pé tó bá kú kìíní yẹn parí tó bá tún kú ẹ̀ tó máa kọ̀ntínú ni o tẹ́ ẹ̀ mọ̀ pé tẹ́ gbà yìí kìí sí nǹkan kékeré ṣùgbọ́n wọ́n sọ ẹ̀san tí wọ́n gbàǹjọ́ alìkìyàmà wọ́n sọ fún wa ń bẹ̀ kíni. fàyín kúntùm tàràwùnà annakum ìdáná hakat amwalakum musiba wa ashrafakum qatala aslamtumu famin al'an fahuwa wallahi in fa'altum khizya ad-dunya wal akhirah وإن كنتم ترون أنكم وافون له بما دعوتموه إليه على نحكة الأموال وقتل الأشراف فخذوه فهو والله خير الدنيا والآخرة wọ́n sọ fún wa pé bá méjì ní kẹ́ gbà tiẹ̀ sì gbà yí pé tẹ́ bá ti ṣe báyìí ẹ ti jèrè ayé ẹ tún ti jèrè ọ̀run nínú kẹ́ẹ̀sì jàǹbá tẹ́ bá mú dé Mẹ̀dínà tẹ́ bá ilé mú dé Mẹ̀dínà tẹ́ bá sì jàǹbá wọ́n fọlọ́ ń búra fún wọn wípé ah ojú tìyìn ní ayé ẹ tún rí bàbá ńlá ojú tì lálùkì àmọ́ ní pé àwọn ẹni àtijọ́ nìyẹn wọ́n mọ tí mẹ láàrin àwọn méjèèjì gbẹ́ni kí n sì jàǹbá rú ẹni táwọn owó yìí o kọ́rọ̀ rẹ̀ ọ̀dà láyé kó tún á dà lọ́rùn ẹnìkan sì dúró tẹ́ntẹ́ rẹ́ntà wíì àfi kó jèrè ayé kó tún jèrè alkiyama náà قالوا فإننا, فإننا نأخذه على مصيبة الأموال وقتل الأشراف آه. فما لنا بذلك يا رسول الله نحن وفينا بذلك قال الجنة نعم قالوا ابسط يدك فبسط يده فبايعوه نعم هكذا باين سو باين àwọn ará Medina sọ pé no àwa ti fara mọ́ kódà kọjá sí pé kí gbogbo owó tá a tán kí gbogbo ọlá tá a tán kódà kí wọ́n pa àwọn bàbá àwọn kó pa àwọn aṣíwájú àwọn nítorí rẹ̀ àwọn rẹ̀ ní láti ṣe bẹ́ẹ̀ so wọ́n wá ń bi ànábìlẹ̀ pé kí ni ó wà jẹ́ tiwa tá a bá ṣe gbogbo tẹ́ ní àṣẹ yìí sáàgbálẹ̀ kọ̀ọ̀kan sí one one million lẹ́fún wa ya Rasulullah àbí àdì alásùnmọ́ rẹ̀ àbá di wọléwọ̀dé rẹ̀ sẹ́yìn pàwọn òpìdán

torí pọ́ gbẹ̀sẹ̀ níwájú ọlọ́run ọba ló fi jẹ́ sí pé ẹni tí bá ní ìkíláàs lórí iṣẹ́ rẹ̀ èrè ẹ̀ pọ̀ èrè ẹ̀ pọ̀ èrè àkọ́kọ́ ni pé yóò gba èrè ẹ̀ lálùkìyàmọ̀ èrè ẹlẹ́ẹ̀kejì ni pé yóò jẹ́ kó máa báṣẹ́ rere lọ torí pé ẹni tí ó bá ń ṣiṣẹ́ rere nítorí àwọn èdè ènìyàn tí wọ́n bá ti lè appreciate yóò ṣe kíni yóò stop ẹ̀ ọ̀tọ́ ẹ̀bù torí ọlọ́run ọba ni ò ní wo bẹ́ẹ̀ ọmọ lọ ní ti ẹ̀yìn so àwọn èrè tí ẹni tí bá ń ṣiṣẹ́ rere nítorí tọ́lọ́wọ́n ọba tó ní ìkìláàsù àwọn díẹ̀ náà àwọn èrè tí ọmọ jẹ́ ti ẹ̀yìn ló fi jẹ́ sí pé mẹ́yàn bá ṣe ìkìláàsù olúwa rẹ̀ yóò lè kọ̀ntínú lórí dáadáa tí ọba sì ṣe ìkìláàsù ẹ̀rọ sọ fún pé ọfẹ́ ọkọ̀ yóò stọ́ọ̀pù náà ni torí pé àwọn ẹ̀dẹ́ ènìyàn yìí aláìmoore ni wa àìdúpẹ́ àìmọ iyì nǹkan kódà àtúnfà burú san ẹni tó ṣe dáadáa ni mọ̀tá bá jẹ́ pé torí ọlọ́wọ́n ọba la fi ṣe kò ní jọ wá lójú a rí pé bọ́mọ èèyàn ṣe rí nìyẹn ọlọ́run ọba ò sì rí bẹ́ẹ̀ má ti mọ̀ ẹ̀dẹ̀ sí fọ́mọ ènìyàn ìbọn ọlọ́run ọba ni mo ṣe fún mi ò ní problem jẹ́ má sì tẹ̀mẹ̀ sọ sọ nípa báyìí arábìnrin àlìjánà àlìjánà lẹ̀sán yín kọ́ọ̀lù kọ́ọ̀lù ìjọba sọ fún ànábì pé ó sọ pé yádà tẹ́wọ́ rẹ́lẹ̀ tẹ́wọ́ rẹ́lẹ̀ ànábì bá tẹ́wọ́ kalẹ̀ بدا عقد البيعة بالمصافحة وكان أسعد بن زرارة ìyẹn bá ìtumọ̀ tó wà lókè náà ní bẹ́ẹ̀ náà ṣùgbọ́n àkíyèsí kan máa bẹ̀ pé àwọn obìnrin tó wà láàrin wọn yẹn mélòó lápá àwọn obìnrin tó wà nínú àbẹ́yà yẹn méjì àwọn obìnrin méjèèjì yẹn wọn fọwọ́ kan wà nábì ò ẹbùsùn wa ní sahih bukhari ọ sọ pé. àwọn ah, sọ fàáhà rasulullah sallallahu alayhi wa sallam imra'atan ajnabiyya qat. náà ó yà nábì ọ̀fọwọ́ kanwọ́ obìnrin tí èsè lẹ́tọ̀ rẹ̀ rí láyé tíyàwó èèyàn bá dẹ̀ fi sọ lóun kaba ń fún yàn ọlágbára yẹn ẹ̀kọ́ obìnrin ní máa sọ yàn ìjọ máa sọ pé ah, bóyá tún ti fẹ́ fẹ́ ìyàwó mi àbí ó ti fẹ́ fẹ́ ìyàwó mi rẹ̀ tó bá ti fọ́ kan obìnrin olóbìnrin ó gbà ọ̀yà yẹn pé wà nǹkan kan lára ilé mi Aisha ní sọ fún wa pé òun ọ̀rọ̀ wà nẹ́bì obìnrin kankan rí láyé bí ọ wá bọ̀ lọ́wọ́ bí a bọ̀ lọ́wọ́ gan nígbà ń kíra wa bọ̀ lẹ́ni lọ́wọ́ ànábì ìdánwò ẹ̀wò yẹn ni pé tọ́ bá rà àfáà ti bá ń bà wọn èèyàn lọ́wọ́ àfáà kí ló kọ ẹ máa jẹ́ ẹbí sókè afẹ́ èso afẹ́ èso nù àfẹ́ àṣẹ̀ìtánì àfáà nù tọ́ bá rí mùsùlùmí tí ètò ń sàfáà náà tí bá ń bọ obìnrin lọ́wọ́ mùsùlùmí kínú mùsùlùmí eléṣù nù kọjá ànábì sallallahu alaihi wasallam náà gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀yin olùgbọ́ wa tẹ́ wà pẹ̀lú àtẹ́ntí ń gbọ́ ń ta náà àtẹ́ntí tó máa gbọ́ náà ẹ jẹ́ ká sọ́ra àṣàkáṣà tí ò dá rárá òun náà ní ká máa bọ obìnrin olóbìnrin lọ́wọ́ àṣà ṣẹ̀ríà òun ní ká máa bọ ìyàwó wa ni lẹ́gbọ́n rẹ̀ ni o ìyá rẹ̀ àwọn tó yẹ kẹ́ máa bọ̀ra yín lọ́wọ́ nìyẹn àwọn èèyàn wàá bà wọn lé lọ́wọ́ wọ́n tún wá ṣe nǹkan tí ò tún yẹ ká ṣe pẹ̀lú àwọn èèyàn ìyàwó ẹlòmíín náà wà nísìn kò bọ̀ lọ́wọ́ rí láyé àfi tí wọ́n bá ń ṣeré pánú yàrá lókù tó mọ̀ pé ọkọ rẹ̀ dé ìyàwó dé pé salamu aleykum wọn àbára kò sí ní yẹ́bà wọn yóò dọ̀bálẹ̀ ni wọ́n bá jí láàárọ̀ báyìí káàárọ̀ yóò fọ́nrúkú méjèèjì kan lẹ́bùn so ààbọ̀yàwó lọ́wọ́ ààbà wọn tẹ́ ní ààbọ̀ lọ́wọ́ gan náà ṣẹlẹ̀ ààbọ̀ wọn àwọn tí ọ̀wà lẹ́tọ̀ pé ká máa bọ̀ lọ́wọ́ ẹgbẹ́ bó ṣe ìtàn sí ń lo àwọn ènìyàn àwọn máa bà lọ́wọ́ pé my sister kìíní kan àjọwà lẹ́nu sẹ́ni iṣẹ́ kílẹ̀ ń ṣe náà so nípa báyìí ẹ sọ́ra o àwọn àìsàn tó gbalé gbogbo nìyẹn o mọ́ àwọn aṣáájú ẹ̀sìn tàbí tán jẹ́ tán bára wọn láṣáájú ẹ̀sìn tí a ń serú ẹ̀ mọ́ wo o ànábì làwò kọ́ sí o sallallahu alaihi aṣojú ṣùgbọ́n àwọn èèyàn yàn nínú kíb àfikọ́jẹ́ sí pé ó ní ọ̀la lára èèyàn bí àwọn kánsẹ́lọ̀ bí àwọn representative bí àwọn senator, kankan ẹ̀ ní tí wọ́n mìíní pẹ̀lú nàkíbù náà nìyẹn germany pẹ̀lú nàkíbù nìyẹn ṣùgbọ́n nínú ti Islam ọbọ̀lọ̀ jẹ́ àwọn tí qualities tẹ́sẹ̀ rẹ̀ àmú ọbọ̀lọ̀ wà lára rẹ̀ ẹni tá a fi ṣe nàkíbù ọbọ̀lọ̀ jẹ́ sí pé òun ló dáa jù <laughs> nínú àwọn èèyàn tá a fẹ́ fi ṣe aṣojúlé ní orí lọ láàrin wọn so náà fi máa ń pè ní ẹni àbí tó bá jẹ́ pé ń lọ dáa jù ó fi yára pé àwọn tó ṣaṣojúlé lórí yẹn wọ́n gbádùn ẹ̀ torí pé yóò dáa jù níbi àmánà yóò dáa jù níbi òdodo yóò dáa jù níbi àánú yóò dáa níbi iṣẹ́ ṣíṣe yóò sì dáa nínú sùúrù yóò dáa jù àfarasẹ gbogbo àwọn nǹkan tí àwọn fi ròyìn èèyàn bákan náà yóò tún wá jẹ́ ń tọ́ dáa jù lẹ́sìn tí a bá ti ní àwọn nǹkan yìí ó lè jẹ́ naqib nínú anábì alayhi wọ́n yan aṣáájú méjìlá fún àwọn ará Medina kún tó lọ níjọ́ náà wa ba'da an tammatil bay'a talaba rasulullahi sallallahu يكفلون المسؤولية عنهم في تنفيذ بنود هذه البيع فقال للقوم أخرجوا إلي منكم اثني عشر نقيبة ليكونوا على قومهم بما فيهم فتم اختيارهم في الحال وكانوا تسعة من الخزرج وثلاثة من الأوس نعم، وهكذا آه، tó wà ní ìlú Madina náà Aus Aus àti Khazraj àwọn Khazraj wọ́n pọ̀ ju Aus lọ tó fi jẹ́ sí pé mẹ́ta ló wà nínú àwọn Aus mẹ́sàn wà lára àwọn Khazraj ní a fi hàn ṣe aṣojú tí wọ́n máa ṣojú àwọn èèyàn wọn eléyìí méjìlá ó sí gẹ́gẹ́ tí Ọlọ́run ọba yàn fún ànábì Musa alayhisalam walaqad akhadha Allahu mithaqa bani Isra'il wa ba'athna minhum ithnay 'ashara naqiba wọ́n á sì déédéé tọ́lọ́ wọn bá yàn fún ìjọ ànábì wa Musa alayhisalatu wassalam ọlọ́wọ́n bá ní mọ yan èmi ni mo gbé èèyàn méjìlá àwọn aṣojú méjìlá tí wọ́n jẹ́ naqib mo gbé jáde kò sí láìfì níbẹ̀ torí gbólóhùn Qur'an ni ó sì tún jẹ mọ́ iṣẹ́ tí ànábì wa alayhi salatu wassalam tó ṣe a lè máa lo gbólóhùn nàpíp fún àwọn ètò láti pé kí nǹkan lè bá ní ètò mo rò pé àwọn zone a zone b àbí zone c àwọn pé zone a dájọ́ lórí ibẹ̀ wọ́n yàn yóò tún á lọ máa lọ jábọ̀ fún olórí pátápátá náà tó jẹ́ sí àmà wọn tó bá wọn kan wọ̀nyí kétò lè bà tó ní ilé òjò yá pé ànábì alayhi salatu bá bá ètò ọ̀dọ̀ wọn lọ́wà sallallahu alayhi wa sallam ẹ̀yin mùsùlùmí tá wọ́n wọ́n lọ́wọ́ táà ń sàbíjà ara síbi súnà táwọn tí wọ́n tí wọ́n máa ń sagbájá tí wọ́n máa ń sa awuyewuye táwọn náà sàbíjà ara wọn síbi súnà yìí táwọn máa lórú àwọn nǹkan yìí kì í sí ìwọ̀ fáwọn náà ká lò wọn ò mọ̀túmọ̀ ẹ̀ wọn kàn sáà sí gbogbo ẹ̀ yọbọyọbọ rádaràdá bísímì sunna lórúkọ sunna eléyìí ọ̀dà eléyìí ẹ̀ máa bà wà lọ́kàn jẹ́ mo sì rí bẹ́ẹ̀ pé ó fẹ́ dominate lọ́pọ̀lọpọ̀ àwọn àyè fẹ́ẹ́ sì pé àwọn èèyàn dáwà wọn dá lóòótọ́ ṣùgbọ́n vayuru mọ̀nàvọ́mì wọn ò létò kankan gbogbo ọkàn sáà máa yapa sọ́tún yabayaba kò ní ètò kankan kò níwájú kò lẹ́yìn kò ní so àyìn láti arrange àwọn nǹkan wọ̀nyí kò sí láì fi ń bẹ̀ láti yan àwọn tí wọ́n máa mójútó àwọn èèyàn kọ̀ọ̀kan tàbá fẹ́ ṣe nǹkan àwọn ìlú tàbá fẹ́ ṣe nǹkan tó á yan àwọn èèyàn pé ẹ̀yẹn mójútó sáìdì ẹ̀yẹn mójútó sáìdì ẹ̀yẹn mójútó sáìdì ẹ̀yẹn mójútó sáìdì á sì fún kálukú ń dí tiẹ̀ kálukú ṣe nǹkan yẹn eléyẹn ìpìlẹ̀ ní lọ́wọ́ àná ẹ̀sìn Islam Ànábì alayhi salatu wa salam tí wọ́n bá ń lọ sógun bí ṣe máa pín wọn ọ̀nà mẹ́rin nìyà ẹ̀yìn tẹ́ wà wájú ẹ̀yìn kọ wájú ni ẹ̀yìn kọ ẹ̀yìn ọ̀tún rèé ẹ̀yin òsìrè ẹ̀yin àárín rèé nígbà tí àfẹ́ gbá bọ́ọ̀lù lórí bọ́ọ̀lù lórí fíìtì ẹ̀hàn pé gbogbo ilé náà làwọn náà ní pé àárín kankan gbogbo ilé yẹn ànábì tí ń ṣe sallallahu alaihi wasallam ọ̀yẹ́ káwọn náà ní fàdẹ̀ gba àǹfààní yìí látara bánàbí ṣe practice sallallahu alaihi lọ́mọ pé tọ́ bá fi tọ́ bá organize ntọ́ dálẹ̀ àbí tó ń ṣe bóyá lè kí ni o bóyá school ni o àbí kíní kan tọ́ bá gbìyànjú bó ṣe lágbára mi láti arrange fáwọn nǹkan yẹn ó rí pé ó sinmi púpọ̀ ó sì rí pé àṣeyọrí ó sì bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́yìn tàwfíkù ọlọ́run ọba subhanahu wa ta'ala náà àwọn méjìlá tí wọ́n yàn wọ́n dárúkọ wọn fún wa lẹ́yìn parí ṣùgbọ́n báyìí ìmúdádé ehm, gan báyìí ok ọya ka àwọn àwọn nùkọ̀bá olùkásíraj eh, àwọn mẹ́sàn tí wọ́n yàn nínú olùkásíraj ká gbórúkọ wọn torípò náà ni ìparí halkọ náà. asad ibn zurara ibn adis. ẹni alákọ̀ọ́kọ́ nìyẹn asad ibn zurara ẹ̀rì polúkọ rẹ̀ ti pẹ́ ní tiẹ̀ asan àdá asan àdó ti pẹ́ nínú ta ti ń kà bọ́ láti bẹ̀rẹ̀ pé èèyàn ńlá ni tí wọ́n bá yanrú ẹ̀ wọn ò gbá nìyẹn tí wọ́n bá yanrú ẹ̀ nínú kí wọn ò gbá nìyẹn gbogbo àyè kọ̀ọ̀kan ní máa ń lẹ́ni tá a máa ń yàn ní àbá ti wo activities èèyàn èèyàn ò gbé lè fíìtì nǹkan báyìí lè fíìtì nǹkan báyìí ẹnìkan ń bẹ nínú àwọn èèyàn wa kan ó ti wà pẹ̀lú mi ti pẹ́ àwa fẹ́ ṣe nígbà fẹ́ ṣe arrangement nǹkan kan ní nǹkan bí oṣù márùn-ún sẹ́yìn mẹ́rin sẹ́yìn wọ́n wá ń yàn ó ti wà pẹ̀lú mi ti pẹ́ ṣùgbọ́n mi ìmọ̀ kò ní irú ọlá bẹ́ẹ̀ lára ó ní ọlá lára ọlọ́run bò lẹ́bùn gan àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ọ̀dọ́ wa ni wọ́n ti kẹ́kọ̀ọ́ àtọkùnrin rẹ̀ àtọbìnrin rẹ̀ tó fi dẹ́rìn tó bí káyìn gbogbo wọ́n tẹ̀sí sórí rẹ̀ ní tí mo mí pẹ̀lú rẹ̀ ni pé wọ́n lẹ́sìn wọ́n dẹ̀ tún ti graduate wọ́n dẹ̀ mọ́ wọ́n dẹ̀ mọ́ tí wọ́n ń ṣe àtọkùnrin wọn ni àtọbìnrin wọn ni bàbá yẹn wọ́n á ní kí wọ́n yàn wọ́n síbi àwọn kọmitì bíi márùn mẹ́fà yẹn àwọn wá ní chairman ní kìnnì yẹn tíjà ni wọ́n mo mo ṣe mà lára bó ṣe sáf ah èèyàn ńlá o ebi pé ńgbà tí wọ́n tá parí kìnnì tá ń commission ìjọ sunday kan báyìí tó lọ mo sọ fún ọba olúwo tó wà ń bẹ̀ mo ní kó gba nọ́mbà ẹnìyẹn tó bá fẹ́ ṣe nǹkan kan ní palace yẹn kọ́ rárá hìyà ọkùnrin yóò yóò sí ọ́ láǹfààní púpọ̀ lójú ẹsẹ̀ lọ́lúwò ní lọ́ba ń gba nọ́mbà rẹ̀ wá mi ò tí ì bá èèyàn báhùn torí báhùn pàdé nínú kéèyàn lámànà kó sí dáadáa kó mójútó nǹkan kó má yẹsẹ̀ kó má bínú kó láfaradà kó owó ara rẹ̀ tí ò sì lówó lọ́wọ́ kó owó ara rẹ̀ sí nǹkan pé kásálà sí yọrí kásálà sí yọrí mi ì tí ì mọ̀rú yẹn bá ń tí ó àwọn báhùn tíyàn bá ṣe kòǹgẹ́ wọn a mánéjì wọn tí ó fi sàǹfàní tẹ́sí ó fi sàǹfàní a máa rí bá náà ní àwọn ọmọ ọ̀dọ́ náà ó ti ti dàgbà díẹ̀ o wọ́n jù mí lọ ṣùgbọ́n àwọn eh, rí náà àwọn ọ̀dọ́ tá à ń lò ká dìfẹ́lọ́fù dáadáa yẹn ah ẹ máa ń yan kánsẹ́lọ̀ ti ẹ̀sìn ní o kìí ṣe ti eh, kèfèrí kúfúrú democratia o ẹ máa yan kánsẹ́lọ̀ ẹni tí ẹ̀yàn nìyí ó kájú kó wọ́n fi ṣe aṣojú gbogbo o bó ṣe wà torí pé n tá nílò lára rẹ̀ ó ṣe kí ni ó wà lọ́dọ̀ ẹ̀ wọ́n mú lẹ́ẹ̀tì wá rírọ àwọn èèyàn báyìí ẹ̀rí mílíọ̀nù ní ìsìnkú ní ó ti pẹ́ mo ti pẹ́ mi tí ìbàrú mara ó ti lé 30 years ṣùgbọ́n mi ò mọ̀ pé ó ní nǹkan bá ń lára torí pé jẹ́jẹ́ ẹnu bá kàn fi ṣe kìíní ẹ̀ báyìí ó sì só rẹ̀ bí dẹ̀ ti máa ń ṣe gbogbo ìgbà náà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ò mọ̀ pọ̀ lágbára dúró lẹ́fun yẹn mo rò pé ẹni tó wíìkì ni ẹni mi fẹ́ ṣe ṣùgbọ́n wíìkì yóò wù láti ṣe ṣùgbọ́n kò lè kò lágbára ẹ̀ eléyìí lágbára ẹ̀ ọ so nípa báyìí láti máa yin àwọn èèyàn sáwọn nǹkan ó ṣe pàtàkì pé ẹni báyìí kọ́ wà ní nǹkan báyìí kọ́ wà kọ́ wà ní ìkẹ́ àǹkà báyìí yóò jẹ́ kí nǹkan dá ẹ̀wọ́ masalasi tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ yóò wọ ọbẹ̀ yóò lo rípàǹtì ń bẹ̀ rí àfa dókítọ̀ èyí rípàǹtì ń bẹ̀ àwọn elétò àwọn elétò ẹ̀ lójókòó sí ọ̀yẹ́ aláǹkàrá yìí ìkan àwọn elétò ẹ̀ nìyẹn olórí wọn náà ń bẹ masalasi wá rí ò ní rí torí pé àwọn kan wà ní díẹ̀ tí wọ́n mọ́nítọ̀ rẹ̀ wọ́n sì gba nǹkan àlejò wa nù sọ́sọ̀ ishaq wọ́n ti wà bí láti àná àbíjẹta àwọn ti kírun tábà yìí wọ́n kàn máa wò ní pé ah, mo mọ̀ pé ẹ mú nǹkan lọlé àbí ní pé ah, gbogbo àwọn bàbá bàbá ní ń mú ìgbálẹ̀ ní ń gba ilé ọlọ́run yìí wọ́n máa ti mọ̀ pé kòkú sí ilé ẹnìkan ẹ bá sì gbàlé ọlọ́run ọfẹ́ kọ́lọ́run bá ń gbádọ̀ tí kúrò ní gbèsè ayé tó náà nù ni ẹ sí ọfẹ́ kọ́lọ́run bó ayé òun náà sí nìyẹn èyí dàgbà ń bí sẹ́ ọlọ́run àbítánà fẹ́ káyọ̀ wọn dáa tó bá fi ọ́ dáa máa ṣiṣẹ́ dáadáa fọ́lọ́wọ́n ọba ilé tèmi kọ́ ilé tiẹ̀ kọ́ ilé tani ilé ọlọ́wọ́n ọba ni náà nípa báyìí àlétò àwọn kan wà ń di eléhùn àwọn kan wà ń di tọ̀hún àwọn kan wà ń di tìsàlẹ̀ kálukú ló ní ntí kálukú mọ́nítọ̀ tábà ti ṣètò báwọn ẹ̀rí pé nǹkan rọrùn ẹnìkan ò ní máa wò wípé nígbà tí lágbájá ò ti ṣe èmi náà ò ṣe tó nígbà tí èsì díùtì ẹ̀ àwọn èèyàn lẹ́nu corporate torípa a nílò àwọn nǹkan yìí ìtí mi kéde fún ẹ̀yin ọmọ ìyá wa nìyẹn ẹ jẹ́ ká mọ̀ pé súnà nábì ní àwọn pẹ̀lú ló ń súnà ọbọ̀lọ̀ máa ń ṣe sìmẹ̀sìmẹ̀ gẹ́gẹ́ bí àwọn arékò ṣe máa ń wí ọbọ̀lọ̀ máa ń ṣe díẹ̀díẹ̀ nítorí ọbọ̀lọ̀ máa wọ́ nǹkan rẹ̀ ọbọ̀lọ̀ máa yẹ̀ẹ́lẹ̀ máa gbìyànjú láti máa wò pé eléyìí kókó báyìí eléyìí kókó báyìí eléyìí kókó báyìí ẹja yẹn nìkan kọ́ máa mójútó sáyẹ̀dì báyìí ẹja yẹn nìkan ládùúgbò báyìí kọ́ máa mójútó sáyẹ̀dì báyìí kò sí láì ń bẹ̀ ṣùgbọ́n má ṣe tàhazùbù ni tàhazùbù ni pé ká máa ṣẹgbẹ́ má sọ dẹgbẹ́ gbígbẹ́ ẹni tí ọba ti sínú ẹni tí ń wá sọ́dọ̀ rẹ kọ́ wa máa wò níwò wípé kìí ṣe mùsùlùmí náà kò sí tọ́kàn pé yẹn tọ́ ọba ti bá ní tí wọ́n ní ká béèrè ní pé rárá rẹ̀ tí ṣe ìgbàgbọ́ ẹ̀ ọgbọ́dọ̀ fẹ́rẹ̀ kódà ó lè fẹ́rẹ̀ ju tí máa wá dárí sọ̀rọ̀ lọ tọ́ ọba bá ìgbàgbọ́ lọ́dọ̀ ẹ̀ tọ́ strong ju ẹni tí máa wá dárí sọ̀rọ̀ lọ tó yẹn hezbo tahazubu náà ni a gbọ́dọ̀ sí abẹ́sẹ̀ nǹkan kan abẹ́sẹ̀ hafla mahad mọ́ àwọn mítìn wọn kan níjẹ ẹnìkan náà àwọn olùkọ́ wá ní invitation letter wọn ẹ jẹ́ ká fún gbogbo masalasi tí gbogbo ìmọ̀ masalasi tí markaz alìsúnà tọ́kọ ẹ jẹ́ ká ha fún wọn mo ní dákẹ́ sọfẹ́ mọ̀ta hazaba ni láàánú rí ìdò àdá ìtumọ̀ ta hazaba ni pé ọfẹ́ sọ wa náà di ìpè sí ìmọ̀ masalasi alìsúnà masalasi àwọn markaz alìsúnà wà á kọ́ sí ìmọ̀ bẹ̀rẹ̀ wà á dáa jù ni kò sí tó kàn pẹ̀lú ìmọ̀ masalasi alìsúnà bá kọ́ ẹni tẹ́ tí ó ní ẹni lò pé kọ́ attend irú ìjókòó yín yálà o ọjọ́ masalasi akọ́ ni o ọjọ́ ìta akọ́ ni o tẹ́ bá ti bá dáadáa lọ́dọ̀ rẹ̀ ẹ má wo ti pé àwọn ẹ̀kọ́ ọkọ́ masalasi àyè máa yé èmi tí mo tọ́ mo fi ti sábà bẹ tọ́lọ́ fi ti sábà bẹ mọ́ ọmọ àwọn ìmọ̀ kan tí wọn ti ẹ̀kọ́ lífà rárá àtọ́ akànwà force láti pé kí wọ́n jẹ́ ìmáàmù sẹ́tù máa ń gbélé náà bọ̀ náà torí pa ajápa wà lákọ́ masalasi fún wa èmi wà tẹ̀lé sí pé àtẹ̀tẹ̀tẹ̀ àríbítà tẹ̀ sí ibi tá a pa èèyàn wà lọ́nà eré àwọn èkìtì Ondo state nǹkan kan yẹn ojú rí mẹ́ púpọ̀ aláìmọ̀ kan jẹ lè mọ̀ mú ẹkùn lọ́dà jù láàrin wọn àbí àbá náà má rí díẹ̀ díẹ̀ òun lọ́dà jù láàrin wọn àáyàn náà kí la fẹ́ ṣe kò sí mọ́ kankan ẹnu ìbẹ́nu wọn àáfù súnà àáfù bídíà ni sẹ́ǹpẹ̀ àáfù súnà àáfù bídíà ń bẹ̀ àáfù kúfùrù àáfù ìmánì ni òsì ìmá súnà àáfù bídíà ọwà àwọn èèyàn làwọn àfáà máa dìbìtì láàrin ara wọn pé mo lá categorize àwọn ilé ìmọ̀ sí ká jẹ mọ́ bídí àdàbí ká jẹ mọ́ òun <laughs> súnà ibi tọ́rọ̀ máa wà ní àwọn mẹ́bẹ̀ ní wọn ńgbà rí mi gbogbo àwọn tó kù ń lò pátápátá òun bídí àní wọn ó nìkan náà là ń rí díẹ̀ súnà díẹ̀ bídí ah, ẹ̀fẹ́lẹ́ náà bẹ́ẹ̀ ńgbà tá àríbò mi ta ṣe sílẹ̀ náà láwà pé kọ́ máa síbi tá a fẹ́ ṣe tí ò sì kọ́lé so ilé ọ̀hún ti di hezbiya nìyẹn nǹkan sọ pé káwọn èèyàn ọmọ jẹ ẹ má tàfitì ara yín síbi ẹgbẹ́ kan tí ẹgbẹ́ ń lẹ́wà máa wò gẹ́gẹ́ bí symbol tẹ́lẹ̀ fi máa gírèdì àwọn èèyàn pé ẹ bá ti wà ní ẹgbẹ́ yìí òun ní strong nígbàgbọ́ òun lọ́mọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ wò yẹn ti wà so nípa báyìí alẹ́tọ̀ láti máa ṣe àwọn nǹkan àwọn yìí kásá ti jìnà sí tàhásùsùpù nìyẹn torí pé ní tí ó jẹ́ kára organize nǹkan tí ó fi wà succeed biznillahi ta'ala aya sa'ad ibn rabi' ibn amru abdullah ibn abdullah ibn rawaha ibn sa'laba rafi' ibn malik ibn ajlan البراء بن معرور بن صخ عبد الله بن عمرو بن حرام عبادة بن الصامت بن قيس سعد بن عبادة بن دليم المنذر بن عمرو بن خنيس نعم أما متى طوالت إنه خزرج أو ناني أما متى طوالت إنه أوس نقباء الأوس أسيد بن خلدير بن سماك سعد بن خيثمة بن الحارث رفاعة رفاعة بن عبد المنذر بن الزبير نعم mo pè kí àkíyèsí mo fẹ́ pè fún mi ni pé mélòó gbogbo àwọn tó wá sí bẹ́ẹ̀ àtúntò àkọ́bà obìnrin mélòó lọ́wọ́ ń bẹ tó bá jẹ́ sí pé láwùjọ ti yìn ni sẹ́yìn ni yànnà kí bà láàrin àwọn obìnrin jẹ́ fi mọ́ sẹ̀ríà nìyẹn o sẹ̀ríà nìyẹn o wọn ò yànnà kí bà ń bíi wọn ò yan nàpébà ń bíbà torí pé àwọn táwọn wí méjèèjì ìyàwó kan nínú àwọn àwọn yòókù náà ni kìí pọ́ dáwà fún rẹ̀ kìí pọ́ dáwà fún rẹ̀ obìnrin ìjà sáájú ó dà nínú kákírùn gan ọkàn lẹ́tọ̀ ni wípé kóbìnrin ọ̀sẹ̀ imam fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ọ lẹ́tọ̀ ni tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní òtún bọ̀ wájú bóun ní ó ṣe dúró ibi láàrin wọn yẹn wà ẹ wà láàrin wọn tò lọ́tún wọn tò lọ́sì báyìí àwọn yòókù tó bá tún tò lẹ́yìn ọmọ tó ní ìyẹn fi ń yá igbe àlẹ́yìn obìnrin ẹ̀yẹ ìsọ̀gá láàrin ẹgbẹ́ rẹ̀ tó nìyẹn o kò dẹ̀ sínú sẹ̀ríà gan tọ́jẹ́ kó lágbára pé kóbìnrin ọmọ kí jàmáà pẹ̀lú obìnrin ẹgbẹ́ rẹ̀ èyí tó dáa jù oníkọ́ dáa kí torí gbẹ́ngbà hadith ń sàlàyé ọlá tí ń bẹ fóbìnrin tó bá kírun ńlé tí ń kà fún wa ó ní kó kírun nínú sitin rúùmù ẹ̀ ó dájú kó kírun ní ìtàlẹ̀ rẹ̀ lọ ó kó kírun nínú yàrá rẹ̀ ní bóyá kọ́rídọ̀ rẹ̀ ọlọ́lá ju pé kó kírun ní sitin rúùmù ẹ̀ lọ kó kírun nínú yàrá rẹ̀ ọlọ́lá ju kó kírun ní kọ́rídọ̀ lọ kó wá kírun ní déédéé kọ́nà tó tún sápamọ́ tẹ́nu yàrá rẹ̀ ó tún lọ́lá ju kó kírun láàrin yàrá lọ níbo jẹ́mọ́ àwa wà bẹ́ẹ̀ tí ó fi wá já ṣáájú tí àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹnikẹ́ni anabi alayhi salatu wa salam ó ní ìran kan ò ní jèrè mọ́ tó bá ti fi obìnrin ṣe aṣáájú ẹ̀ gbogbo bí kìlọ́ mẹ́rin bá ti jó lórí mbẹ́ ẹ̀rọ mọ̀ pé èrè ti lọ́ mbẹ́ bóbìnrin ti wulẹ̀ kó ní làákàyè tó kọ́ máa ṣe tó àṣẹ ọlọ́run ti sẹ́lẹ̀ lórí pé ẹ̀ lè jèrè tò nípa báyìí eléyìí ìṣẹ́gbẹ́ ń rí dìkò obìnrin wọ́n gbé obìnrin sí ààyè ẹ̀rìn obìnrin ọ̀lẹ́mì tí èèyàn ó jẹ́ aṣáájú kò nílé èèyàn ó jẹ́ aṣáájú kò ní hùwà ọ̀dájú lẹ́ẹ̀kọ̀ọ̀kan aṣáájú gbọ́dọ̀ ní ọ̀dájú lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe pọ́ dájú o ṣùgbọ́n tí ó bá sì wà ọ̀dájú yẹn ètò òní ṣe kíni ètò òní tò obìnrin ò lè ṣe gbogbo nǹkan yẹn kò tó bẹ́ẹ̀ èyàn ọjà aṣáájú kọ́ máa ń ṣàìsàn lóṣooṣù kọ́ máa ń ṣe menstruation lóṣooṣù obìnrin mi jọ márùn tó fi ṣe menstruation yẹn kò ní lálàáfíà brain rẹ̀ kó dọ̀kọ́ wíìkì náà yóò lò lásìkò tí bá ń ṣe menstruation lọ́wọ́ tí jọ márùn jọ márùn lóṣooṣù ní ìjọba ìlú ọmọ lóṣooṣù ẹlòmíì tó bá yẹ pé menstruation ẹ̀ bá bọ́ sí pé ìparí oṣù ni ọmọ já sí gbogbo ẹ̀yin olówó oṣù yìí ẹ̀ni olówó oṣù gbá ọ <laughs> òní sáyìn fáwọ́chì àdámá gbé wa bà yọ pé ẹ̀fún ẹ̀fí mi sílẹ̀ mi ò tí ẹ̀ mi ò ráyè yẹn sìn tèmi ti bá mi báyìí yóò ṣe wí nìyẹn so àwọn nǹkan ọ̀hìn kò sí nǹkan kan ẹlòmíì tí wọ́n máa gbọ́ sẹ̀rẹ̀ ààyè lódì pé wọn ọ̀pọ̀bìnrin lé wọ́n pọ́n yín lé ni ààyè yín wà ààyè ibi tẹ́ẹ̀ ti lọ́lá wà jọkùnrin lọ náà ní ìsìn tọ́mọ bá dàgbà tán mélòó ni wọ́n ní kó ṣe fóbìnrin kó tó ṣe fún bàbá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ò ọmọ láṣẹ pé kó ṣe déédéé láàrin bàbá àti ìyá rẹ̀ o <laughs> kódà wọ́n ní kó kẹ́ ìyá rẹ̀ kó kẹ́ bí ẹyin wọ́n bá wùwọ́ kó kẹ́ bàbá bàbá rẹ̀ bí bàtà wọ́n lọ́mọ sáà sì ṣe dáadáa náà ṣé kò yẹ káwọn ọkùnrin náà máa jà pé àwa ọkùnrin láti ń ṣe wàhálà lórí ọmọ jùlá yé nípa pé àtọ ànáwó àbọyàwó àbọmọ àbọ ṣe gbogbo ẹ tó ń ti bẹ́ẹ̀ náà táwọn ọmọ náà bá dáa tán ẹ̀yìn ìyá wọn ni wọ́n mọ̀ jù sọ́kà wà lára ẹ̀ ní kálukú ọ̀fọ̀ ọmọ àyè ẹ̀ ṣẹ̀rí àpín kálukú sáàyè ẹ̀ tó mọ̀ tẹ́wẹ́ pọ́ mi ènìyàn wọn ní làákàyè wọ́n kàn máa allegate wọ́n kàn máa lẹ́bẹ̀ẹ́lì ṣẹ̀rí àpẹ̀lú tí ọ̀dà pé kọ̀pọ̀ bẹ̀yìn lé wọ́n pa yín lé wọ́n máa tó fìtì yín àfi gbẹ̀yìn sáàyè ẹ̀ ànábì yìí obìnrin lásáájú sallallahu alayhi wa sallam tí ó bá yan asáájú ni yóò yìn àwọn ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀yìn lọ́gá ẹ̀yìn lọ́gá àwọn obìnrin first lady tánàbí yàn sallallahu alayhi kò sí ti jẹ́ so a máa kó wọn a máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní ọ̀nà tó bá gbàrọ̀ wà lọ́nà láti máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn àfáàrin wọn yóò máa ká wọn obìnrin a máa jólùkọ́ fáwọn ẹgbẹ́ rẹ̀ lóbìnrin dáadáa ìyẹn sí wàhálà نعم قال لهم أنتم على قومكم بما فيهم كفلاء ككفالة الحواريين لعيسى بن مريم وأنا كفيل على قومي يعني المسلمون قالوا نعم نعم قال لهم نقباء الأس تم اختيار هؤلاء أمفوك كده على ما كده ولما ولما تم اختيارهم لا بعد نقباء ولما تم اختيارهم هؤلاء النقباء أخذ عليهم النبي صلى الله عليه وسلم ميثاقا آخر بصفاتهم رؤساء مسؤولين nígbà tí lẹ́yìn ìgbà tí wọ́n yan àwọn méjèèjì láì tán sẹ́mọ̀ pé wọ́n ti kọ́kọ́ gba ìjẹ́jẹ́ lórí lórí àwọn 75 náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n yan méjì láì tán ó tún wá kù special ìjẹ́jẹ́ mi bẹ́yà mi ìtúnu ànábì tún wá ṣe wọ́n tún wá sì jẹ́jẹ́ fún ànábì lọ́tọ̀ ṣùgbọ́n kìí ṣe báyà wà lóhun jẹ́ mesaq náà mesaq àti ahad wọ́n sọ mara wọn nítumọ̀ wọ́n tún gba àdéhùn tó tún lágbára lọ́dọ̀ wọn pé ẹ̀yin lọ̀gá o kí wọ́n ànábì wá sọ fún ọgbà tí ń bá wọn sọ̀rọ̀. antum ala qawmikum bima fihim kufala. ẹ̀yin ni ẹ di aṣojú àbí alágbà alágbàtọ́ alágbà alámòjútó fún àwọn àjọ yín báyìí o. kàkìfà láti hawariyina li Isa bin Maryam. gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn anábì Isa alayhi salatu wassalam gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ọmọlẹ́yìn tí wọ́n sì dúró láti tẹ̀lé anábì Isa lẹ́yìn tí wọ́n sì dúró dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fún anábì Isa bẹ́ẹ̀ lẹ́yìn náà rí o. wa ana kafilun ala qawmi yani al lẹ́yìn náà jẹ́ ọ̀gá lèmi náà jẹ́ ọ̀gá fún ẹ̀yin ìjọ tèmi yìí náà ẹ̀yin méjèèjì láyìí yá ni alimuslimun gbogbo wọn wá sọ pé bẹ́ẹ̀ ni àwọn gbà bẹ́ẹ̀ tó nǹkan yìí àwọn afáà máa ṣe istinbat hukumu jáde ní wọ́n bí a lè rí pé mélòó lọ́mọ lẹ́yìn anabi Isa alayhi salatu wassalam tí wọ́n pè ní hawariyun ọ̀yà báyìí sọ pé mélòó oní méjìlá ní àbí méjìlá àbí mẹ́tàlá méjìlá so jíjẹ́ tó jẹ́ méjìlá yìí wọ́n máa ń pè nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí àwọn àfá wọ́n a mú jáde wípé ọ̀rọ̀ tánà bí gbé jáde yìí sallallahu alaihi wasallam tó fi ṣe tashbih ó fi wọ́n wéra wọn ó fi ń gbé kágbóòrùn pé ìtàn tí ó wà náà báyìbùn pé méjìlá ni wọ́n ni àwa náà lè máa sọ pé méjìlá ni torí pé mélòó láwọn aṣojú tánàbí yẹn làbẹ́ báyìí àti làákọ́bà mélòó ni wọ́n méjìlá ó sì sọ ń parí ọ̀rọ̀ pé ẹ̀dà gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ànábì Ìsá tí wọ́n náà gba orúkọ kan orúkọ tí wọ́n ní Hawariyun ẹ̀yin náà wá ń jẹ́ nùkọ̀bá fèmínà a sì mọ́ye nọ́mbà àwọn tànábì méjìlá ní mímọ̀ tá a máa ti tilé títò sí ìnìyàn tá a rí ìnì ló ti wá lọ sọ wá máa pé ó yẹ ká mọ èyí tá a rí náà tó sì sẹ́sẹ́pá tó rí nǹkan kan tó tán bá kẹ́ nínú ìwé Injil wípé ọmọlẹ́yìn rẹ̀ jẹ́ méjìlá wallahu ta'ala ونشر الدعوة السلفية إنه سميع قريب مجيب الدعوة أدعوك فالله سبحانه وتعالى eléyìí tí ó ṣe nírọ̀rùn fún wa láti jókòó eléyìí tí àárọ̀ yìí lẹ́yìn ìgbà tí a ti stọ́ọ̀pù ẹ̀ fún àwọn ọjọ́ pípẹ́ àbí Ọlọ́hun subhanahu wa ta'ala kí ó ṣe àlékún mímà àti àlàáfíà fún àwọn ṣéèkù wa àdókítọ́ àbí Ọlọ́hun subhanahu wa ta'ala kí ó ṣe ọlá àti ilé ayé àti ti àlùkìyàmọ̀ fún wa àbí Ọlọ́hun subhanahu wa ta'ala kí ó wá ṣe àlékún mímọ̀ gbogbo wa náà tí a wá gbọ́ lecture torí pé òun ló tó bẹ́ẹ̀ láti ṣe àmín abalẹ̀ ilé tí a wà báyìí òun náà ni wípé àwa tí a bá ní ìbéèrè yálà nípa tí wọ́n kọ́ wa ni àbí àwọn nǹkan ẹ̀sìn mìíràn náà tí kò yé wa dáadáa kí àwọn ṣéèkù àwọn bàbá wa fi dáhùn sí ẹ jẹ́ kí a jáde síta. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. Ìbéèrè mi lọ báyìí. Mo fẹ́ béèrè nípa èso kan tí wọ́n ń pè ní tàgírì. Tàjírì. Tí àwọn bàbá wa máa fi tán máa fi sínú ilé fún bóyá ọ̀rọ̀ ọmọ gbóná tàbí bí mísùsì ọmọ bá fẹ́ ní mísùsì. Kí ni ìhà tí Islam kọ sí èso yìí? kí ni àti Islam kọ sí èso yìí láti máa lò ní inú ilé fún ìwòsàn fún ọmọdé tàbí àgbàlagbà tí ó bá tára rẹ̀ bá gbóná tàbí bí mẹ́sùsì mú ọmọ ẹ ṣàlàyé bóyá sí máa lò ká wọ́n lọ já èso yẹn wọ́n á fi sínú ilé pé tó bá wà nínú ilé á jẹ́ bí prevention tó yẹ pé táàrọ̀ ọmọ bá fẹ́ tí wo tí mísùsì tàbí nǹkan gbígbóná ọ̀rọ̀ ọmọ fẹ́ gbóná tó fẹ́ mọ ọmọ wa ni pé kíní pé tó bá wà nínú ilé pé ó máa ń prevent ẹ̀ pé kò ní jẹ́ kí àrọ̀ ọmọ lè gbóná. náà bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah wa alihi wa sahbihi ajma'in wa ba'd. gbogbo àgbẹ̀ ìbéèrè tí wọ́n béèrè ní tẹ̀sí bọ́nà bóyá ọgbà lọ́tẹ́lẹ̀ ni wọ́n á mọ̀ pé ọ̀nà ibi tí ó gbà jáde nìyẹn wọ́n ní ètò èso tangiri yálọ́mà ọ̀nàwó ẹ̀ká mọ̀ àjẹ́pẹ̀ àwọn arí ìkú ọmọ tí wọ́n <laughs> arí ìkú ọmọ tangiri ìwọ̀n náà ọmọ ó dókítà yẹ kọ́ ọmọ ọmọ ọmọ ìsàlẹ̀ lọ́nà wọ̀ ìwọ̀n tangiri <laughs> tangiri ní máa ń jọ ẹ̀gúsí ẹ̀mẹ̀gúsí èso yẹn wọ́n máa ṣe kiri bẹ́ẹ̀ ọtún jọ wọ́tàmẹ́lọ̀ wọ́tàmẹ́lọ̀ lọ súnmọ́ jù tá tí ó fi yá àwọn èèyàn dáadáa ẹlòmíì tó mẹ́ gùsí nǹkan ọkàn jẹ́ gùsí nìkan ọmọ bí ṣe dé ó jọ wọ́tàmẹ́lọ̀ mọ́ kì í tóbi èmi àmà kéré èmi àti máa tóbi díẹ̀ díẹ̀ náà so wọ́n ní tàǹgìrì pé àwọn bàbá àwọn àtijọ́ ìṣe àwọn bàbá tàwa o <laughs> wọ́n náà bàbá àwọn àtijọ́ pé máa ń fi sínú ilé tára ọmọ bá gbóná wọ́n aládìí ọ̀kan bùtán bá ti fi sínú ilé ẹnu pé mujarrad pé ẹnu pé wọ́n kà sí fi sínú ilé lásán láì yọ́ ma ti ìgbóná jáde eléyìí mina tamaim mina tamaim ìjọba tamaim ní gbékúdé kò sí yàtọ̀ láàrin wọn àti ìjẹ́ tó kọ́ ẹnu ọ̀nà ilé ìdájọ́ ẹnìyẹn ká nípa ẹ̀sọ́ wípé wọ́n máa gé e, wọ́n wàá sèé ọmọ wàá mú yóò jẹ́ kí n tó mú lára ọ ni eléwọn oògùn lélẹ̀ ma agbé nǹkan kalẹ̀ kí ló dé tí fi ń tó jẹ́ bò ní àwọn àmọ́ wa ṣiṣẹ́ ní ara nǹkan tó jẹ́ sí pé kò sí sábà bí kankan lára rẹ̀ tá fi lè gbàgbọ́ ń ṣiṣẹ́ ń especially tí ò tí ì báyàn wọ́n tún yọ́ máa ti lọ tí ò tí ì dénú ilé gan-an pé kò ní dáhàn bí ewé àkókò bẹ́ẹ̀ náà ló náà gbọ́dọ̀ jẹ́ so èrè oúnjẹ ni ẹbọ ni tí wọn bá sọ́ra ó lè sọ̀yàn dèrò inú náà ọlọ́run bá kọ́ láwà sọ agbọ́dọ̀ jìnà sí nǹkan báwọn kí lá máa ṣe ní á béèrè nìyẹn tẹ̀mí bá sọ pé nǹkan ọ̀dà èèyàn sọ ní tọ́ da rìn kí lá máa ṣe kí lá máa ṣe yálà tádàmú bá bá wa àbí kò tiẹ̀ tí ì wassalam ó nílé kílé tí wọ́n bá ti baqara لا يدخله الشيطان الشيطان من هو بالعلم كسوة البقاء والدين tẹ́ẹ̀bá rí pé nǹkan kan sọ máa yín tẹ́ra ń fún yín pé kíní yìí kìí pé àìsàn lásán yín bí ọlọ́wọ́ ṣètọ́nù lára ẹ máa ka sọ́tò bá kọ́ra nù lé ànábì rẹ́kọ́mẹ́ndì ẹ̀ sallallahu alaihi wasallam tẹ́ẹ̀bá ti ń kà bẹ́ẹ̀ ni wọ́n máa jáde àmì tó sì wà ń ta òní lè wọlé bákan náà ìyẹn láǹfààní àti máa ṣe rókíyà fẹ́ntí àìsàn bá ń lára lẹ́yìn wá àgbà náà olórí ẹ̀jù ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn a máa ń gbàgbé níbi sábàbí tó jẹ́ ti tọ̀bíyàn káwóní tí ọlọ́run ọba dá sórílẹ̀ ayé tí a máa ń lò láti fi máa ìsàn kúrò a máa ń gbàgbéra ń gbà mí ta bá sì gbàgbéra alákòóbá ọlọ́run bá sọ pé wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima àmọ́ ń gbàgbé sáìdì oògùn ẹlòmíì sẹ́sìn débi pé ẹ̀sìn wa lò débi pé ó gbàgbé sáìdì mímọ̀ tọ́jú ara ẹlòmíì kọ́ ìtọ́jú ọmọ mẹ́dísìn débi pé ó wá jẹ́ gbàgbé sáìdì tí a ń pè ní Allah àbọ̀dọ̀ rí bẹ́ẹ̀ méjèèjì lápò papọ̀ mo witness kan nínú bíbá yìí wọ́n mo bá ń sọ kalẹ̀ nígbà tí a ń ṣe prógámù kan lọ́wọ́ ni ìkan náà àwọn ọmọ wa náà tó jẹ́ gbàlagbà hafizul Qur'an tó sì ṣe ìtọ́nù ẹ̀ ṣùgbọ́n ibi tó ṣe tẹ́lẹ̀bíyà tí wọ́n ti rèé ó reflect lára rẹ̀ náà ọmọ kan tó wá mú wá síbi program ara rẹ̀ ọ̀yà ara ọmọ wọn ọ̀yà malaria tó ní agbára ní nsọmọ náà mi kẹ́ ń sọ̀kalẹ̀ ló ti di step bọ̀bá yẹn mo bá gbọ́ tí wọ́n sá ń kún nínú nínú yàrá nínú kíláàsì tí wọ́n fi ṣe yàrá wọ́n sá kún ní hún ah, ah. mo á rò pé ah, àsìkò táwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ ní nínú họ́ọ̀lù nínú masalasi níbà yìí ibi ìyàwó ní tún àbí sùn ni mo sì rárá sí ilẹ̀kùn nìyẹn mo bá bá àfún Kùránì gidigidi lọ́ba di ọmọ mú ọ́sà ń ka kíní sí lára ọmọ sì ń gbà mọ́lẹ̀ lẹ́bàá ó sì ń ka sí lára mo bá kí sí pé kọ́ wa mo sọ sí gé ọ̀rọ̀ sí sí gé ọ̀rọ̀ yẹn pè gé ọ̀rọ̀ mo sọ sí tọ́mọ ìbáyìí lè kú ọ́ jẹjọ́ pọ̀ pààyàn Eh, oh, ọmọ kòránì káàtà nàbì sallallahu alaihi wasallam oh, ọmọ káàtà àwọn sálà wọ́n ń lo sábàbí ó sì mọ̀ pé malaria yìí àti malaria ń bẹ àbí òsì eh, alùkùránì sọ pé fasi'alu ahla dhikr in kuntum la ta'lamun ẹ bèèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ ń pa nǹkan bá mọ̀ àwọn dókítà hospital nù sálẹ̀ mẹ́yẹn lójú ẹsẹ̀ mú yọ́yá ó ti bẹ̀ ẹ bá mọ̀ lọ sọ́dọ̀ àsàlámù kùjú wákàtí kan lọ tọ́mọ ti ń ṣe pérépéré káàkiri padà àpè ah, rúkìá yìí ṣe ṣùgbọ́n rúkìá alukurani náà lọ kọ́ ayé pé ẹ lo sábàbí náà òjò òtútù bá ń mú nìsín àbá òtútù mú tí gbogbo èèyàn wọ púlòfà tí kálukú dé fìlà tó tún wọ sọ́ọ̀tì ẹ wá ní kúnnáyà náà rùkú ní bardan masalaman ala ibrahim <laughs> ẹ bá ní máa ka mọ́kànlá mọ́kànlá bó tútù bá ń mú ju nǹkan mi lọ kò ní mú wọ ó kú o. <laughs> torí pé ẹni tó sọ pé kúlínàyà náà rùkú ní bárídá ọmọ ẹni tó sọ fún ògbà náà kò rí tí ó lò mọ́ ní o tánàbí Ibrahim bá ríbi tí ó gbà jáde ní yọ́ lọ o alayhi salatu wassalam náà so wọ́n máa lé èèyàn ni ká nípa wá sọ̀kalẹ̀ síbi kan ní ò ní ibì kankan asálẹ̀ lọ́wà no doctor no anybody ah ò lè ka méjì ní àyà Al-Qur'ani tí ó ti ìgbádùn torí pé a rí pé o bùkátà sí nǹkan yẹn ẹ̀mí rẹ̀ gan papọ̀ síbi nǹkan yẹn pátápátá yóò sì níṣẹ́ náà tó nípa báyìí ló àwọn tẹ́ wí ní ààyè lò tó bá jẹ́ sí mẹ́ni wọ́n ṣe ni wọ́n wà fi míì ṣe ẹ̀mẹ̀wé kan yóò wà máa mú bí àgbo ẹ̀dá eh, máa ti ní máa ń ṣiṣẹ́ bisimilá pẹ̀lú àánú ọlọ́wọ́n bá a máa lò kì í yẹn lóhun gangan fún rẹ̀ ẹ̀ bá sọ pé haramu ni kọ́mẹ́fídẹ́ǹsì wà halal ni tíyàn bá máa jẹ kọ́ máa jẹ wọ́n bá máa ń sun tẹ́ máa ń sun oúnjẹ ní kó sun oúnjẹ wọ́n máa ń ṣe jẹ ní kọ́ máa jẹ tó bá ti mọ̀ pé yọ́ sèwọ́n ó sèwọ́n láǹfààní kò ní sèwọ́n ní sùtà náà àbọ̀dọ̀ sí tẹ́wọ́n yẹn nínú àwọn ṣírkù náà ní kí a الله خيرا شيخ وعسى ìbéèrè mi ni lórí ọ̀rọ̀ ká máa fi fóònù ya fọ́tò fóyá fọ́tò ara ẹni tàbí ká fi ya tàwọn ọmọ wa ká wá mọ gbé sórí fóònù wa tàwọn Facebook àtàwọn WhatsApp pictures oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ìtọ́ nínú ẹ̀sìn tí ò bá tọ́ àwọn nǹkan wo la lè fi fóònù ya tí ó sì jẹ́ halal ìzákùnlọ́ fẹ́. náà Allahu ta'ala alam eh, nínú àwọn fìtínà tó gbalé gboko lákòókò tá a wà yìí òun náà ni òun náà ni fìtínà fọ́tò yíyà fọ́tò yíyà ìhà tí ṣẹ̀rẹ́ àkọsí ìhà tó lágbára ni ìgbàtà bá ní bùkátà rẹ̀ nìkan láàmà sí yẹn náà ń pè ní wasatiyya wasatiyya ni pé má falẹ̀ jù má sì tó okùn lẹ́tàn mọ́ falẹ̀ jù mọ́ tó kùn sílẹ̀ tán àwọn hadith tó wáyé lórí fọ́tò yíyà ara wọn ní mímọ̀ tí a ń gbé sí pé kìí ṣe fọ́tò ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà òórùn fọ́tò hàn bẹ́ẹ̀ tó àwọn àgbé sí pé ní ní bùkátà sí ń ta fẹ́ ṣe táàrí pé àlè sí àlè àfikátà ṣe nǹkan yẹn táà sì rí pé àǹfààní tó lágbára ń bẹ lẹ́yìn ṣíṣe nǹkan yẹn fún ìlú wa àbí fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn tá a bá dẹ̀ sí àǹfààní àdébẹ̀ ìgbà náà lè sí ṣùgbọ́n ká sọ fọ́tò di pé asàmà yà farafara bó ṣe wù wá láì ní ìtumọ̀ kankan ẹlòmí ọlọ wa sọ báyìí lọ́dọ̀ àwọn akẹ́ àwọn tí a máa ya fọ́tò kanù ó lè ti fi ilẹ̀ alhamdulillah àbẹ́ tó padà bẹ́ yóò àjókò ọ̀tọ̀ ní tó bá tún wá yà tán dédé tintin rúùmù ẹ̀ yóò tún gbé sí pàkàdà gbàgàdà báyìí pé fọ́tò bàbá yín nìyẹn fọ́tò bàbá bàbá yín nìyẹn fọ́tò eléyìí kò sí èméjì ń bẹ ẹ̀ṣẹ̀ ńlá ni kódà mí kaba ilé zonopu nínú àwọn ẹ̀ṣẹ̀ tí máa ba tí máa wó èèyàn tó tóbi ní àlọ́wà torí bí anábì alayhi salatu wassalam tí wọ́n gbé lórí ẹni tí ya fọ́tò nǹkan ńlá ni nínú àwọn nǹkan tí wọ́n fi máa mọ̀ pé kàbíyàrá ni nǹkan ẹ̀ṣẹ̀ jẹ ìyà níwájú ọlọ́run ọba nínú ẹ̀ náà ni tẹ́ máa sọ fún yàn yìí pé ọ sẹ̀sìn lálùkìyàmà ìwé ẹ̀ wáyé lórí oúnfọ́tò ọlọ́run ọba sọ fún wa pé ahyu ma khalaqtum ahyu ma khalaqtum ẹ fẹ̀mí sí ń tẹ́ dá ń tẹ́ sí láyé àwòrán tẹ́ yà ẹ fẹ̀mí sí ẹ bọ́lọ́run fẹ́ fẹ́ sẹ́ ẹ̀yẹ́ ni ìgbé ẹ̀ lé sí tí wọ́n bá sì ní kéèyàn ó sì nǹkan tí ọba lé sí tí àwọn kó ti dàbùkù náà nìyẹn yẹ̀yẹ́ nìyẹn ló fi di kẹ̀bíra ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá lọ́wà tá bá nílò ẹ̀ láyà passport photo àwọn èèyàn kan wà tẹ́lẹ̀ pé a fẹ́ report bóyá bí police station wọ́n ní ẹ eh, gbọ́dọ̀ lọ sí nǹkan báyọ̀ wá gbogbo léhùn a lè ṣe a fẹ́ ṣe ìwádìí nílé ẹjọ́ court court sẹ̀ríà wọ́n gbọ́dọ̀ fún permission láti ya photo fún ìdí pàtàkì torí pé wọ́n fẹ́ fi ṣèdájọ́ ni náà bẹ́ẹ̀ náà làwọn tó bá ń ṣe nǹkan dáadáa kọ̀ọ̀kan tẹ́pẹ́ give a report fún wọn wọn ò sì bọ́lọ̀ máa rí fọ́tò nǹkan yẹn èyàn máa ṣe eré eléhùn èyàn gbà yí pé àǹfààní wà ń bi káṣe torí láìsí yóò blọ́ọ̀kù àǹfààní tí ń bọ̀ ní ẹ̀yìn rẹ̀ láti sí kéèyàn wá mọ fọ́tò kọ́ máa ya bí sí ń yára rẹ̀ ní ya kí ni o fẹ́ máa yára rẹ̀ sí tó ríra rẹ̀ tẹ́lẹ̀ tó bá fẹ́ ríra rẹ̀ bọ́ síbi díngì níbi glass yóò fi mọ̀ pé ọpọlọ ẹlòmíì wálẹ̀ gan tàbí ó ní ààyè gbà kò bí sí rárá ok ọfẹ́ wo bó ṣe rí ẹnu bí tó lè rí náà ní kíni ẹ̀yìn rẹ̀ hàn ó sì lè ya fọ́tò ẹ̀yìn rẹ̀ náà gan ọkàn ara kọyìn sí ó sì níyàwó bó sì níyàwó ọlọ́mọ bá ń wo ẹ̀yìn mi pé kíni bẹ́ẹ̀ ìlà mélòó lọ́ fà sí ibẹ̀ ọ́ rí àbí so wúwo àwọn nǹkan àyìn bẹ́ẹ̀ náà tí a bá wà lọ́sípítù ìyá máa ya fọ́tò scan wọ́n máa ya scan tí ó gbé gbogbo ara èèyàn bóyá wọ́n fẹ́ ṣe food kíní ẹ̀ẹ́ chẹ́kì àti chẹ́kì fún rẹ̀ ní mẹ́ta tó kéde lẹ̀ wọ́n máa ya àyàn látòrí dẹ́sẹ̀ kì í ṣe fọ́tò gan lásán yóò tún ju fọ́tò lọ wọ́n tún ya inú rẹ̀ mà sọ̀rọ̀ pọ̀ fọ́tò táyé ẹnu ta lásán ní mọ̀yà tiẹ̀ tàwọn tí ń tóní ọ̀rọ̀ spiritu ya inú ma ma pé tí ìyàn bá ti ẹ̀ jìyà ìyá àtàwọn ilé tó pọ̀ tiwọn wọ́n yà àtàwọn tó ya inú ma ṣùgbọ́n wọn ò ní àkàkà tí wọ́n wọ́n fẹ́ fi tọ́jú àìsàn wọ́n fẹ́ fi kẹ́mì òsinmi ni torí wípé àwọn àìsàn ti ń ṣe kán lè bá àrínà rí so àwọn kan lè níbi ọ̀rọ̀ fọ́tò débi pé gbogbo ìta wí nǹkan lọ́sibítù àìsàn yà apá ni wọ́n máa ní kọ́ wá ya scan tẹ́ pé yóò so òkè náà yóò pè no àwòzùbìlà òun àìsàn kan pa ni yóò pè wọn ò sí àmì labour níbi mọ́sálà yẹn sàgbọ́dọ̀ sọ́ra sẹ́rẹ́sì Islam táwọn òyìn tọ́wọ́n bá gbàgbọ́ yìí e, àwọn nọ́sọ́ọ̀sù tó sì ké àwọn àgbọ̀yé àwọn onímọ̀ lórí ẹ̀ tó fa tòkè wá tó fa tìsàlẹ̀ wá tó bá gbéyàwó tán ó rí ibi tẹ́lẹ̀ ti ṣe àtẹ́ ẹ̀wọ́ bóyá ti lọ jù ó rí ibi tẹ́lẹ̀ ti fà sókè jù wọ́n dá padà sí àárín ọmọ yìí pé ìnira ń bẹ́ẹ̀ fún mọ̀ ìnira ń bẹ́ẹ̀ fún mọ́tò Muhammad sallallahu alaihi wasallam, sallam kẹ́nìkan sọ pé kò ṣeé ṣe ọ̀bọ̀lọ̀ ya fọ́tò tó bá ya fọ́tò haramu ni a sọ fún wa o kò lè rí hajj ṣe o torí bọ́ lọ kìí sí ìlú rẹ ní mọ́kàwá ó sì gba passport passport rẹ dẹ̀ ní tó bá débi náà ti ń gba immigration fẹ́yẹn wọ́n ya bí méjìlá fọ́tò fọ́ àbí wọ́n tún wá gbé kan sínú kílókọ rẹ passport rẹ tó ń gbẹ̀ngàn ló mú lọ hajj gbé fọ́tò wà nínú tí wọ́n lò láti fi mú ọ lọ sí hajj ẹ̀kọ́ sọ ma àgbà náà ó lè escape fọ́tò tó ní náwó ni owó òun ní bẹ lórílẹ̀ ayé tí ó sì fọ́tò ń bẹ so ló fi jẹ́ sí pé àárín yẹn gbogbo sẹ̀ríà Islam ó sì dé lè rọ́fàn al-haraj gbogbo jágbẹ̀ ní sẹ̀ríà Islam wọ́n mú wá láti fi gbé ìnira kú lórí ọmọ tàbí ó ń ṣe iqa'u al-haraj ala al-umma ó ń gbé ìnira bá umma lọ́nà tó sì jẹ́ sí pé ọ̀nà àbáyọmí wà tí ó gbà gbé jáde ẹ̀rọ mà pé ó kù díẹ̀ o tò nípa báyìí anábì alayhi salatu wassalam ó ní foundation rẹ̀ nígbà tí wọ́n lọ sí hajj hajj katana bí ṣe náà nìyẹn sallallahu iṣẹ́ mẹ́ta kan mẹ́rẹ̀ẹ̀rin dẹ̀ni ó ní bá nàbí ṣe ní ká tó sallallahu alayhi wa sallam sẹ́ǹgbọ́n mi ọwọ́ ajẹ́ símbọ̀ tánàbí lóúnjọ́ náà pé if'al if'alu fala haraj símbọ̀ tánàbí lóúnjọ́ náà ni pé mẹ́rẹ̀ẹ̀rin tí mo ní ẹ máa ṣe yìí tí mo sọ fún mi máa tó mo sọ fún mi máa tó yìí wà tí bí mo ṣe tóun tí ò ní rọ̀ lọ́rùn ah tí ẹ̀ kọ́kọ́ máa ń ṣe níjọ́ ọdún léyà fẹ́ntì máa ń ṣe hajj lọ́wọ́ ni pé yọ́ ju òkò yọ́ lọ ju òkò lẹ́yìn wá àgbà náà yọ́ yọ́ pa ẹran lẹ́yìn wá àgbà náà yọ́ fa orí lẹ́yìn wá àgbà náà yọ́ lọ sí tawaf ní maka mẹ́rẹ̀ẹ̀rin yóò ju òkò yóò pa ẹran yóò fa orí yóò wà lọ sí tọ́wà bí wọ́n ṣe gbé kalẹ̀ fún wọn láàbáyàn ọgbọ̀n dáwé ààrẹ ìṣẹ́ ààrẹ àá àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni wọ́n tò kalẹ̀ fi kàn sí ṣùgbọ́n nígbà tó díjọ́ náà tíọ́rì ni wọ́n kí ní okù pàtíkà nígbà tí ọjọ́ náà dé bẹ́rẹ̀ ni ò ṣe tó <laughs> kí wọ́n sì má rí tò náà lọ́dà ló pè wá torí pé tí wọ́n bá tó tí wọ́n bá tó àkọlùkọgbọ́ ní agbára àwọn sàbí wá ń dé bá ìnábì ní kọ̀ọ̀kan níjọ níjọ ya Rasulullah ìwà ìnábì mo ti fárí o lẹ́yìn gbà mo fárí tán mo tó ju oko anábì ní ifal fala haraj ẹlùmí náà tó wá pé mo ti ṣe tàwáàfù tán kí n tó wá fa orí anábì ifal fala haraj kí lọ́ fàtánà bí ṣe fàtíwá àjọ náà báyìí ni wọ́n rí pé gbogbo ẹni tí ń wá gan ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ tí a wà sọ pé ọ̀gbà yìí tó wá à ah, ọ bẹ̀rẹ̀ níbi tó yẹ kó ti bẹ̀rẹ̀ ní <laughs> àwọn eré àyẹ́ pàtàkì àgbọ́dọ̀ gbọ́yé foundation ńlá ló jẹ́ náà sẹ̀rẹ́ àwà yìí gbogbo bí tí tí harajù bá ti wà ọlọ́wọ́n bá náà sọ pé wa ma ja'ala Allahu alaykum fi dini min haraj ọlọ́run ní kò sí tí ń jẹ́ harajù náà ẹ̀sìn mi ò mi ò fi bẹ́ẹ̀ ló fi jẹ́ sí pé eré àyẹ́ àgbọ́dọ̀ mọ́ àwọn tó wọ́n mọ̀rọ̀ fọ́tò débi lẹ́fù wípé ẹ̀mí sì ń bọ́ lára rẹ̀ ẹ kì fún wọn o wọ́n dẹ̀ àwọn tó sì ju okun fọ́tò lẹ́ẹ̀ tí wọ́n sọ di yẹ̀yẹ́ ẹ sọ fún wa pé kẹbíra ni o ẹ̀ṣẹ̀ ńlá lọ́jọ́ o bọ́ bá nílò ẹ̀ tó bá ti nílò ẹ̀ má débẹ̀ dídù díwọn tó nílò ní kò lò bíyàn bá fẹ́ sùn lálẹ́ kọ́mọ gbìyànjú kọ́mọ kòó sápò torí pé fọ́tò ń bẹ ní ara rẹ̀ wọ́n náà sì mọ̀ pé téèyàn bá sùn àwọn tó bá kí ń tọ́yẹ kó kíkó tó sùn nínú sẹ́ríà Ah, màláíkà méjì ní ọbọ̀ ọ̀sùn ìkan máa sọ lórí báyìí hadith ló gbé wá ìkan máa sọ ní ẹsẹ̀ báyìí kí wọ́n sì tó dé wọ́n ti bá àwọn àlìjànú kan tí wọ́n lé wọn torí pọ̀ ka àzìkáwò tó yẹ kọ́ kà lálẹ́ àlìjànú tó fẹ́ máa disturb ẹ lójú oorun tó wá tó fẹ́ disturb ẹ lójú oorun yẹn táwọn tí wọ́n bá ti ka àdúrà yẹn àdúrà yẹn ní bíbà tó apply fún nǹkan yẹn àwọn màláíkà ó dé tí wọ́n bá ti dé báyìí màláìkà àwọn àlìjẹ̀nà ó ṣe kíni wọ́n gba ibi ìlọ́n ti wọn àwọn màláìkà wà dó wọ́n wà máa sọ pé ó kú bá báyìí tí ó kẹ́ni tí ó fi nǹkan kan ṣe wọ́ọ̀dì ló gbé wà anabi alayhi amana rasul tó tún ka mu'awwidhatan àti qul huwallah tó bá ka kò ní yẹ kò gbò kò ní wọn àwọn màláìkà méjì ò ní yẹ wọn ò ní gbò lẹ́ni tó dó pẹ̀lú ẹ̀ títí tó ń tí wọ́n fi jí kìí sọ́run alẹ́ nìkan gbogbo oorun wọ́n dúró tí ọba yẹn ok tọba wá sùn lẹ́yìn ìgbà tí fọ́tò ti wà nínú ilé rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún wá kówó sí àpò ó sì mọ̀ pé sẹ̀rí àsọ fún apẹ́ àmà láríkà ò ní wọlé kankan tí kìíní bẹ́ẹ̀ ajá tàbí afọ́tò wọn à ní wọbẹ̀ eré àyìn àbọ̀lọ̀ lé mbẹ̀ kama táìpì owó sí lápò wa kò sí ma tó jẹ́ mọ́ bí àwòrán ní sàkání ibi tá a wà ká lè bá wà nínú ààbò tó pé tá a bá sùn tẹ́lẹ̀ kan máa sọ pé àránṣẹ́ àbí nǹkan lòun ọ̀ránṣẹ́ olójú oorun sìgìdì lòun ọ̀ránṣẹ́ olójú oorun ọ̀nkan tán rẹ̀ jẹ́ lásán ìwọ ni sìgìdì ọwà bá nígbà tó bá ránṣẹ́ tí ọ̀bá ráyè dé ọ̀dọ̀ tèmi kùmọ̀ tó sì gbé lọ́gbọ́dọ̀ fi jẹ́ nǹkan yóò padà wà bọ́ náà ni <laughs> ká ní pé mú kùmọ̀ lọ́wọ́ ètò sọ fún báwọn so àwọn agbára ńláńlá tánàbí fún wa nìyẹn látọ̀dọ̀ ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala so eléyìí oúnjẹ ká máa mewu tọ́wà lára fọ́tò tó bóyá ní tẹ́ntí ń bèèrè bá ń bèèrè ní pé sí fọ́tò tọ́wà lórí fóònù tó náà gba ìdájọ́ yẹn ìdájọ́ dáà ní pé kò gba ìdájọ́ yẹn fọ́tò tọ́wà lórí fóònù tẹ́yẹ̀ bá ti sí sílẹ̀ báyẹ̀ pé ẹ bá ti pa fóònù kọ̀ gbégbé àtàgbé àlè kòrán sórí fóònù náà ni tàbá gbé àlè kòrán sórí fóònù àti ọ́díò rẹ̀ àti pépà rẹ̀ náà èwo ni rídìn ẹ̀ tí a máa ń kà méjèèjì náà ní bẹ́ẹ̀ ẹlòmíì gbé méjèèjì sórí fóònù ẹlòmíì gbé oríṣiríṣi kùránì odidi ti ṣùrẹ́m ti gẹ́ni kàmíṣáwí ẹlòmíì níbi fífítì àwọn ohun nínú fóònù rẹ̀ síbẹ̀ níbẹ̀ náà ni wọ tọ́ílẹ̀tì ni pẹ̀lú fóònù ẹ̀ ìdáhùn ni pé wọ tọ́ílẹ̀tì wọ dáadáa pẹ̀lú fóònù rẹ̀ torí pé fóònù rẹ̀ yẹn ó kọ rẹ̀ ní fóònù kì í ṣe kíni kìí ṣe Kùránì bákan náà dẹ̀ ni ọwọ́ ṣẹ̀ṣẹ̀ sí i ni tọ́ ọ bá dẹ̀ sí kò ṣeé mú kù lára fóònù pé mo yọ Kùránì jáde àbó lè yọ jáde bí a page eh, page six hundred yẹ jẹ́ yàrá yọ kù mbẹ́ kò ṣeé yọ kúrò ìdí nìyẹn tó fi jẹ́ sí pé bẹ́ẹ̀ náà lẹ́tọ́ há Kùránì sórí ebi inú brain náà lọ́wọ́ tó náà ní wọ tọ́lẹ̀tì ni so yóò ṣe gbogbo àwọn nǹkan yẹn torí gbé àlẹ́ ìmú jáde gbé Kùránì rè so torí ìdí eléyìí gbogbo àwọn sáìdì yẹn أعلم نعم السلام عليكم ورحمة الله وبركاته السلام ẹ dákun tẹkníìkì wo ni ó rọrùn jù láti lè fi askar lé àwọn èèyàn lẹ́nu ní fún àpẹẹrẹ ní ọ̀dọ̀ wa àfẹ́ à ń ṣàlàyé kíní ẹ̀ but bá ṣe ń ṣàlàyé kò àwọn bá wọn tí ò gbọ́ rí wọn ò yé wọn tó so wọ́n wò kó bẹ́ẹ̀ ọ̀nà tá a gbégbá ẹ̀yẹ kó rọrùn fún wọn láti gẹ̀ẹ́tì ẹ̀yìn Assalamu alaikum. No, bro, bá ṣe ń kọ̀yàn kí ó náà ni ẹ̀dá lè kí ó àtìkárù lẹ̀ àbí láìfì náà ni ẹ̀dá lẹ́ madrasa àdẹ́fìmá kọ́ wọn ní nǹkan lẹ́ báyìí bá ṣe ń kọ̀yàn náà ni mi ọ̀mọ́ ẹ̀kọ́ wọn ní àsìkò tẹ́ wọ́n kọ kò ní jẹ́ pé àsìkò tẹ́ kan fi ṣe lẹ́fi kọ́ ní ìpínlẹ̀ a máa ìmáàmù kan lójú kan ìmáàmù tí ẹ̀pọ̀ láàrin dáadáa ìmáàmù kan túnú lẹ́yìn tánísìmù ẹ̀fẹ́ kọ́ àwọn èèyàn ní àsìkáàrù tí wọ́n máa sí lẹ́yìn irun ẹ̀fẹ́ kọ́ wọn ẹ̀yìn ní fíktì ẹ̀sẹ̀yìn irun immediately láti fíktì ẹ̀sẹ̀yìn irun immediately wọ́n kà kún pé àwọn ti ṣe náà nìyẹn wọn ò dẹ̀ sí torí pé technique tẹ́ fi ń kọ́ wọn yẹn wọ́n ń gba kéwú lọ́wọ́ ni ẹ̀yìn ní fi sásìkò tẹ́ kan sí tọ́jú pàṣíkàrù ẹ̀yìn irun ni ẹ fi sí before kẹ́ ti mú wọn bẹ̀rù ó ti mọ̀ pé ń tọ́ ọkọ́ bí fọ́ọ̀rún yẹn lẹ́yìn irun o náà lọ́ọ́ kà o àní sọ pé à ń kọ́ wọn náà ni ẹgbẹ́ bàbá àwọn bàbá ń bí díà míì tí máa fi ṣe evidence pé wọ́n ọmọ a sì fẹ́ kọ́ wọn náà ah, ẹ̀ kọ́ wọn láti bí twenty years wọ́n ọmọ náà di sí ṣùgbọ́n ní láti sọ̀rọ̀ àárín fíìtì ẹ̀ sákòókò tó yẹ kan ṣe á gbé sákòókò tí ì sákòókò àtikáàrò yẹn náà nígbà tí wọn fẹ́ sínú ní ìsìn ní mọ́sálásí gbogbo wa wá pọ̀ mẹ́ àfẹ́ sínú a sì mọ́ máa ń ṣe tá a bá sínú tán mú àwa sínú tán àwa ní láhàbà zọ́màhù láhàbà zọ́màhù wàbtálàtìlẹ̀ ọrú ẹwì wàsábàtàlẹ̀ ajúrò insha Allah ẹni bí kálùkọ́ fọkànbalẹ̀ pé yẹ́sì àti sí torí pé mo ti fi kíkọ́ yín mo ti fi sí àkókò táà máa lò àárín fi sí bífọ́ ká tó sínú láti kọ́ yín àwọn sọ fún pé yóò ti mọ̀ pé òun ò tí ì báyẹn ni wallahu ta'ala náà ìbéèrè mi pín sí méjì aláwọ̀kọ́ nínú ẹ̀ ni pé bí jímọ̀ méjì sẹ́yìn nìsín ẹ sọ fún wa pé tí a bá fẹ́ gba ẹ̀tọ́ wa ọ̀nà tí sẹ́rí aláṣílẹ̀ kí a fi gbà á ní tí àwọn ilé mú pé ní wọ́n sọ pé peaceful protest tàbí rally ẹ wá ní pé Islam la ọ̀nà kan sílẹ̀ fún wa yìí tí a lè ṣe so ẹ dákun tí ẹ bá lè bá wa ṣàlàyé ẹ torí pé àwọn tá jẹ́ students at any time ní nǹkan bá lè mọ wáyé tí àfi ní ma force victim pé kí a máa dàgbé lórí so ẹlẹ́ẹ̀kejì ni pé tí èèyàn bá kírun so bóyá èèyàn lọ mọ́sáàsì kan so àwọn èèyàn ò tiẹ̀ dẹ̀ tí gbé ẹ̀sìn yé tó ṣé tí a bá fẹ́ ìrákà tí ó parí àwọn mọ́sáàsì wọn tá a mọ̀ ìrìn pé Allahu Akbar wọn ò ra dẹ̀ díẹ̀ wọ́n ṣe Allahu Akbar tí àwọn èèyàn fi mọ̀ pé wọ́n ti fẹ́ ṣe àtàyà so gbà tí àwọn akírun tí akírun mọ́sáàsì kan a notice pé Allahu Akbar yẹn tó ń há ìsókè àwọn obìnrin wọ́n dìde wọ́n mọ̀ pé ó yẹ káwọn ti wà ní táyà torí ẹsẹ̀ pé a ti ṣe àtàyà àti sálámà gan tán kó tó di pé àwọn obìnrin mọ̀ pé kí wọ́n tó mọ̀ pé ah, ó yẹ káwọn ṣe àtàyà ni mo rò pé most wọn yìí fọkàn sí wọ́n ti wò pé tí màmí sọ pé àbílẹ̀ àdáni máa sọ pé Allahu Akbar so ìrun ti parí nù sàbáwò pé ṣé ṣígà yẹn kéèyàn ní o máa lo ṣígà yẹn kéèyàn máa ṣe Allahu Akbar ṣé ó bàrún jẹ́ ni tábà ṣe Allahu Akbar Allahu Akbar bọ̀ láti bẹ̀rẹ̀ ìsanwó àlekọ́ ọmọ tó náà mọ ìbéèrè àkọ́kọ́ yẹn kìí ṣe báyìí ni a ti lè máa ṣe gbogbo àwọn àlàyé yẹn ó kún ó sì fẹ̀ jù bóyá fi sí bóyá ìkan náà máa ń ti lẹ́kọ́ ẹlẹ́fíìsì ló ń kàwá ní síbẹ̀ kí ni tó yẹ kí tàbá fẹ́ ṣe correction nǹkan kan tí ò tẹ́ lọ́rùn tíjọba ń ṣe tá a fẹ́ kí wọ́n bá yí padà ọ̀nà wo la lè gbà jẹ́ kíjọba gbọ́ tí wọ́n sì gbà tí wọ́n sì bá wa ṣe nǹkan náà tí wọ́n bá tẹ̀ wá gbọ́ tí wọ́n gbà náà sí dandan ni kí wọ́n gbà ní kí ni ṣẹ̀rí àsọ fún àá sí dandan ní kíjọba gbáńtọ́ ọ̀fẹ́ náà tó gbogbo ilé yẹn eh, abala méjì ló pín sí ìtọ́jẹ́ tìjọba ìtọ́jẹ́ ti àwọn tán síjọba lé lórí bí wọ́n bá ti sọ ẹ̀tọ́ ìjọba fún wọ́n wá sọ ẹ̀tọ́ aráàlú fún bí ìjọba bá wá fún aráàlú lẹ́tọ̀ọ́ rẹ̀ kí aráàlú lè fi gba ẹ̀tọ́ rẹ̀ tí jàgídíjàgan àbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí síwọ́de tútù wà nínú ṣẹ̀rí àbí ẹ̀gbẹ́ afá sọ pé wọ́n de tútù wa àbí tó wà náà ṣẹ̀rẹ́ àbí gbogbo eléyìn ní àlàyé ọ̀tún máa ní sókè kò sí wọ́de kankan nù ṣẹ̀rẹ́ àwà àti tó gbóná o àti tó tútù o wọn ò fan permission ẹranko ní máa ṣe wọ́de jàǹdùkú ní máa ṣe wọ́de ìjẹ́ ń pè ní àlàáfíà yẹn gan ọ̀pọ̀lọpọ̀ wọ́de tí a máa ṣe àlàáfíà ní fi bẹ̀rẹ̀ sí ìtẹ́ máa bẹ̀rẹ̀ pẹ̀lú bá ń lọ jà pé à ń lọ afẹ́ lọ kójọ síwájú governor's office lásán ni wọ́n kàn gbèrè láti bẹ́ẹ̀ sí lọ kọ́mọ́ tó débi tí wọ́n lọ báyìí yóò yí wọ́n máa lọ́wọ́ ni àwọn politician tiẹ̀ tó máa lò wọ́n kàn sẹ́ẹ̀tì àwọn èèyàn síbẹ̀ ní pé ẹ dájú kíní yẹn rú ẹ jẹ́ kó di riot torí pé àwọn fẹ́ kí ìjọba ẹni tí ń bẹ lórí ìjọba alápèjúwe bóyá kọ́ bàjẹ́ soríṣiríṣi àwọn nǹkan yẹn làwọn èèyàn máa lò kákú máa jáde ká má ṣe wọ́de náà ní sẹ̀rí àsọ fún wa so àwọn nǹkan tá a sì fi lè gba béèrè fẹ́tọ̀ wa lọ́dọ̀ ìjọba wa ṣùgbọ́n kò sí nǹkan kan tá a fi lè sọ yìí pé ń tá a béèrè fún yọ tẹ̀ wá lọ́wọ́ kò sínú sẹ̀rí à torí fi ń tá à ń béèrè fún lọ́dọ̀ ọlọ́run ọba gbangba mi ó lè mọ̀ fún wa pẹ́gbẹ́jọ́ lè kíyàmọ̀ ní ó sì kíni nítò fún wa kúlù ní tó wá fẹ́ bí lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ sí náà èwo ní so gbogbo àwọn nǹkan wọ̀nyí àlàyé ẹ̀ pọ̀ táàfin mọ ibi tá a máa yà sí táwa òfin ní máa fọ́ọ̀lù sínú dídà lóru mímọ bà àwùjọ jẹ́ mímọ da dúkìá jẹ́ mímọ bà dúkìá jẹ́ táàfin ní máa fọ́ọ̀lù síbẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì ní òbéèrè wọn ó náà ní wípé ẹni tí tẹ̀kìbìrọ́tù táà máa ń ṣe Allahu Akbar táà máa ń ṣe a máa yàtọ̀ síra wọn bí àbírú kan náà ni ìdáni pé gbogbo Allahu Akbar tá a máa ń ṣe lórí ìrun irú kan náà gbogbo ẹ̀ kò sí kankan tí máa le kò sí kankan tí máa lọọlẹ̀ ẹni tó bá fà kan wálẹ̀ ó ti ṣe bídà ẹni bá fà kan lọ sókè òun náà tún ti ṣe kínú ó ṣe bídà òbí jẹ́ sí pé ẹlòmíà máa sákùn bí bídà yóò tún á lọ fọ́ọ̀lù sínú bídà mi ìrìn tí wọ́n wí ẹ̀ ń sìn wọ́n lọ falẹ̀ gan Allahu Akbar wípé kọ́yọ́ gbígbà tí inú ń bí wípé Allahu Akbar táwọn èèyàn máa ń ṣe ọfẹ́ tako ó tún wá kọjá bẹ́ẹ̀ kó ṣe èyí sì fi bídíà ká bídíà ńlẹ̀ kọ̀ bá múnú sẹ́yà so a padà síbi tó ẹ̀ká ṣe nígbà tí ń bá bọ̀ láti pilẹ̀ bẹ́ẹ̀ náà láti wí ti parí náà a so bó àwọn Allahu Akbar Allahu Akbar mi àbọ̀lọ̀ sọ̀ra láti máa ṣe bó ti wà normal bá ṣe bẹ̀rẹ̀ náà láti parí rẹ̀ so ẹwà aláwọn obìnrin tó dìde ó kọ wọn ní onígbàgbé tí ọ̀fọ́ kàn sí ìrùn ẹ̀ hmm, àwọn ẹlẹ́yẹ kan jókòó wọ́n máa pàtẹ́wọ́ pé wọ́n máa pàtẹ́wọ́ pé ìmáàmù ti dìde àbí àwọn ènìyàn tó wá dìde tó fi yá pé wọn ọ̀fọ́ kàn sí ìrùn wọn bóun gbogbo wọn ṣe lè dìde tó wáyé pé ọkàn wọn bá wà ń bẹ̀rẹ̀ yóò tún máa fi ayé pé gbogbo tẹ́ǹpẹ̀ bídí àlàyé kò sọ máa rí kankan lára rẹ̀ bídíà Allahu Akbar ní ọ̀jẹ́ káwọn èèyàn fọkàn tí rún mọ́ wípé odó lè ní àmà pé rún ti parí tó bá sọ pé Allahu Akbar ó ti parí rún yẹn kò ní jẹ́ kálukú fọkàn tí rún mọ́ tó kò sí bídíà kò sórí kankan bẹ́ẹ̀ ẹ̀rì kan lẹ́rí ní ìsìn rẹ́rẹ́ aburú bẹ́ẹ̀ kan náà àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ń bẹ̀ àtàwọn ìkùsọ̀ wa mẹ́ wọ́n tí a ò tí dé mọ́sálásí yẹn bàbá kan bẹ́ẹ̀ ó burú pọ̀ mọ́sálásí ọjà wa ni mọ́sálásí yẹn tú mọ́rkàsì ní a fi kọ́ mọ́sálásí yẹn síbẹ̀ náà bá yan ọ̀kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tọ́jọ́ máa lú yìí náà ni bàbá wa kẹ́kọ̀ọ́ níwò ó sì níyàwó ní a bá fi pé kárọ́mọ́bà sí máa ń ní yẹn tó ní tọ́jẹ́ imam mosque ó tún ní límìntì ẹ̀ ló ń bá kúkú nínú flat yẹn wípé kọ́ máa kẹ́kọ̀ọ́ tó wá láti ibọ́dún mẹ́ta péré náà ní ó fi kẹ́kọ̀ọ́ bí kọ́ wá máa gbé ibẹ̀ àti ìyàwó rẹ̀ ọmọ ìlú náà lọ́mọ náà ní bá fi síbẹ̀ ló ń bá débẹ̀ akatakítì sí mẹ́lá dọ̀tí ẹ̀ náà lórí pé ọ̀dọ́ ni ó ń rù bọ̀ ni tíọ́rì ni kò sí pírátíkà kankan lọ́ba <laughs> jẹ́ alulẹ̀ sínú mọ́sálásí àwọn bàbá yẹn bá wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ìbákan kí bàbá bàbá rẹ̀ tó dáyé bí wọ́n ṣe máa kínú àfá àgbà báyìí àfá àgbà báyìí bí ṣe máa kínú ẹ̀ wọ́n bá ń lálé ẹ̀ so ẹnu Allahu Akbar òun náà ní tó jà kó fi lé ni pé o kò sí Allahu Akbar ò parí yẹn gẹ́gẹ́ bó ṣe ń bàbọ̀ láti bí ẹn tẹ́ wí ṣe ṣéhùn bẹ́ẹ̀ lónà àti bá máa ṣe wọ́n wá rí pé ó kí ló tó fi jẹ́ sí pé <laughs> níjọ́ alákọ̀ọ́kọ́ tó kírun bàbá yẹn ni ẹ̀nà ẹ̀ máa wò gbogbo alọ́jẹ́ ká jìtá lórí irun ó ní Allahu Akbar níbo àyàn bá dìde lẹ́ẹ̀kan náà ó ní àbáwo làbá lórí ìjókòó làbá padà ó kí lórí bẹ́ẹ̀ fáwọn ó tún di ásìrì bẹ́ẹ̀ náà ni wọ́n tún di tí ó dá wàhálà lẹ̀ òun náà wá jẹ́ tí ó lẹ́kọ̀ọ́ dáadáa bóyá ọmọ yìí kí àti ìjìlọ ájàlá mú bá náà ó bú àwọn bàbá yẹn tí mi fi gbọ́ nìyẹn ó bú wọn tó sọ̀rọ̀ sí wọn àbá tó sì burú ni bàbá yẹn tí máa bínú ó sì ní akin ó sì jẹ́ èèyàn ńlá so ní a bá kó kéèsì yẹn wá má bẹ̀rẹ̀ sí sọ fóònù náà pé wọ́n náà ṣe jẹ́ pọ̀ bó ti ṣe aláàpárọ̀ alákọ́ni wọ́n náà ṣe tó bá yẹ tí àwọn ọ̀gbà báyìí àwọn eléyìí nǹkan kan yé wọn wọ́n ti darúgbó ó sì ní ìdíkọ̀ tẹ̀ wọ́n kí wọ́n lè bá lè tẹ̀ síbi dáadáa bí wọ́n bá tẹ̀ tán kí wọ́n ti ẹ̀ má intense yìí ó ti tó wa tí òsùn mọ́kàn gbọ́ òun náà gbọ́ ó yóò ti regret padà báyìí mo sára pẹ̀lẹ́kùn ti bóyá age ó ti jẹ́ kó mọ̀ pé kọ̀dá padà kò lè kẹ́kọ̀ọ́ náà lọ́wọ́ náà máa náà máa gbogbo nǹkan jẹ̀bi akùdé akùdé akùdé padà náà ni ọ̀rọ̀ náà padà jà sọ́lọ́hùn tààlà alam tó àní máa ṣe Allahu akbar alákọ̀ọ́báhùn á ṣe níwọ̀nba gẹ́gẹ́ bá ṣe ń bá bọ̀ láti ìpìlẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar bẹ́ẹ̀ ìfún ìta máa ń ṣe é de látòrí ìjókòó lọ sórí ìnàró ẹlòmíì máa fa agùn torí pé ọfẹ́ kọ́kọ́ kó páì àkókò sẹ́yìn eléyìí náà nínú kó jì tá à ń fẹ́ kó sì ẹlòmí ọgbà Allah ah, ó ti kọjá àlà torí pọ́sá fẹ́ kí iṣẹ́ Allahu akbar yẹn kọ́ bá iṣẹ́ tó ń fẹ́ ṣiṣẹ́ lókè mẹ́ta lọ́wọ́ wí eléyìn ní ìsìn wí bọ́ bá ṣe rẹ̀ lọ́rùn ìbá ń tàn láàrin ọ̀nà méjì kò sí wàhálà ìbá ń jẹ́ sí pé ń gbọ́ tó ń nàrò tán ló tó wí kò sí dáàmú ń bẹ̀ ìbá ń jẹ́ sí pé látòrí ìjókòó náà ló ti ṣe kíni ló ti wí kò sí nǹkan kan ń bẹ̀ sáà fi kún ìtọ́lọ̀ wọn bá mu wa torí wọn gbà wá pé Allahu akbar ànábì kan máa ń gùn ìkan máa ń kúrú ìkan máa ń lókè ìkan máa ń lọlẹ̀ wọn gbà wá fún wa so àyàfi tó bá yá sí pé kọ̀ǹdíṣàn kan bá ṣe ohun èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá nígbà tó kírun tán ní parí Allahu Akbar rẹ̀ yẹn ọlọ́ọ̀lẹ̀ ẹlòmíì wọn á lè jẹ́ sí pé kò kírun lẹ́yìn ẹ̀ rí tẹ́gbẹ́jọ́ náà nìkan lókè lẹ́yìn ẹ̀ bóyá kankan sóhun ẹ̀ nígbà tó fẹ́ ṣe Allahu Akbar parí nìyẹn bóyá bí kẹlẹ̀bẹ̀ kan ha lọ́nà fún Allahu Akbar ó wá lè gbé lọ pé ẹ̀hìn nígbà táwọn àfáà wa wá ní ẹnujọ́ mẹ́ta yìí bàbá kan ìmáàmù àgbàlú kan wọ́n sọ láìkí báwọn bàbá wa tí wọ́n wá yẹn tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ yẹn wọ́n sọ bí wọ́n ṣe sí dáadáa ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ìmáàmù àgbà wa kí mi padà ọ wá sọ nǹkan kan tí mo rí pé ẹwà àgbòyé bó ṣe rí ó ó ló kúnlẹ̀ fún wọn ó ló ti kúnlẹ̀ fún wọn ó ní ah, àṣẹ àwọn àfáàgbà tí wọ́n tún gbà kíyàn máa kúnlẹ̀ fáwọn dáadáa báwọn wọ́n láti wọ́n ń bẹ báwọn wàláì ìmọ̀mọ̀ àgbà ìlú ni ó lọ́wọ́ sọ mi títí ń sàsọjẹ lọ́dọ̀ mi lọ́wọ́ ló ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ah mo ní ẹ̀yọ́ ọmọ tẹ́tẹ̀lé bàbá ẹ má bọ̀ wá so mo bá sàlàyé fún no mo ló ń mo ní bàbá tí máa kọ̀ fún yàn pé yàn bọ̀rọ̀ kúnlẹ̀ fún yàn náà ni bàbá wa tẹ́ rí yẹn mo ní wọ́n fẹ́ fi máìkì sí wọn lẹ́nu ni mo ní ẹni tó sì fẹ́ fi sí lẹ́nu ilẹ̀ rẹ̀ ó jókòó lórí àga kúsẹ̀ ti ẹni ṣé yọ́ àná òru gangan yọ́ máa fi sí lẹ́nu báyìí yọ́ kúnlẹ̀ náà yọ́ bẹ̀rẹ̀ náà ó tẹ̀ báyìí ló fi fi sí wọn lẹ́nu wọn ò sì jẹ́ kó fi sáwọn lẹ́nu gan bí wọn náà wà ń bẹ wọn gbà padà pé àwọn mú nǹkan àwọn lọ́wọ́ ni mo nítorí ìdí eléyìí bẹ́yìn náà ṣe jókòó yìí bàbá kíní kan wà lára bàtà yín mo wá fẹ́ bá mú kó ṣe ń nàró gangan báyìí níwà máa fẹsẹ̀ mú kúrò ní àbí ń bẹ̀rẹ̀ mú kẹ́nìkan wá rí mi kọ́ wá pé ha ẹ̀rù fẹ́ ṣe ń kọ́lẹ̀ fún sífì máa mo ní ha mo ní sílò tó mo ní bó ṣe ẹnu ẹ ìgbọ́dọ̀ kọ́lẹ̀ fẹ́ dẹ́yìn kankan tó mọ́ sọ fún wa ní ṣe ju àwọn ọmọọṣẹ́ wo ìròrí nìyẹn ṣò a bá rí yàn pẹ̀lú nǹkan kankan confam ìbéèrè ti èmi gẹ́gẹ́ bí àwọn tí ẹ ti ń ṣàlàyé ní àtẹ̀kàn kí wọ́n máa rọ́ ìrun lẹ́yìn imam wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún imam so imam kọ́kọ́ gbà létà imam ní àwọn ti lọ ṣe sáǹpù gbogbo mọ́sálásí wọ́n máa ń rọ náà ni pé láti gbà yín lọ gbogbo ẹ̀ tó bá ti máa ṣe ìkọ́mọ̀ ó gbọ́dọ̀ máa rọ kí ni àwọn ìjẹ́mọ́ náà tó wá fẹ́ padà máa support pé ah ó ti ń silent jù ọ̀nà wo lèyàn lè gbà tún yanjú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ìmáàmù ti ń gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n ìmáàmù gánà kì í ṣe pé ó gbà tọkàn ṣùgbọ́n nígbà táwọn jàmáà kọ́kọ́ gbà ìmáàmù ní option láti pé káwọn náà ṣe kí ni kún ó gbà létà tẹ́nìkan wá tún padà wá rézè ọ̀rọ̀ ẹ nílé mọ́mú padà wá kú fi òté lé pé gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ̀ ṣe kíní lẹ́yìn mi ó gbọ́dọ̀ mọ̀ rọ̀ tó ti fẹ́ tún da mọ́sálásí rú kí ni mẹ́tọ̀dù wò látún lè lò níbi abala bẹ́ẹ̀. náà mùsàn eléyìí gbogbo àwọn nǹkan báyìí ó ní di fatiwa nìkan kílé hùn kánsẹ́lìn wà ń bẹ̀ ọ̀nà bó ní àgbáyọ solúsàn fún àwọn isu báyẹn lẹ́yìn ìgbà tí ìmáàmù náà ti mọ̀ pé ò dá táwa náà ti mọ̀ pé ò dá ẹyọ ọmọ yìí pé gbígbà tí ìmáàmù gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò gbà pẹ̀lú mímọ̀ ọgbà gbígbà tó jẹ́ sí pé kí ọmọ bà sí jẹ́ sí pé masáráṣí ó tù nígbà táwọn jàmáà ti understand iná ṣùgbọ́n ẹ̀wà padà jẹ́kọ́ gbà ní ti mímọ̀ pé ilé tó fẹ́ wó yẹn tẹ́ bá ti rí ìmáàmù ẹ̀ lérí sí ẹ lọ gbà pé kọ́ gbà tí mímọ̀ ọ̀nà tí ó fi gbà pẹ̀lú mímọ̀ ni pé ẹ̀ invite ẹ̀ tí kìí sínú mọ́sálásì ẹ̀ lè ẹ̀ pé pé kí tàbí kẹ́ invite èèyàn wá kan wá bá kò gbọ́ lẹ́yìn ẹntẹ́sì invite wá yóò jẹ́ ntẹ́ rẹ̀ yóò tijú onítàn lẹ́yìn gbàtọ̀ jẹ́ sí pé ó sì gbà fún tàn yín pọ́ntẹ̀ mọ̀ ẹ̀yìn fáìtì ẹ̀ lọ́ba nílé ẹ̀ mẹ́jọ kílẹ̀ yẹn ó da masalasi rú rírọ́ wà sí Allahu akbar mukhalafa ni ní tí ó da ni tùmọ́kọ̀ jẹ́ kọ́ jẹ́ tí a torí ẹ̀ wà tú masalasi ká so ẹ̀yìn fáìtì àwọn èèyàn lọ́ba nílé kí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n kọ wọ́n ka àyà fún wọ́n ka hadith fún wọ́n sọ ewu tí ń bẹ́ẹ̀ tí ń rọrùn àtẹni tó fún ní permission ẹni tó fún ní permission ewu tiẹ̀ lágbára ó lè má mà láyé ṣùgbọ́n yóò bà láti kìyàmà ṣùgbọ́n tí ń bá yàn rọrùn nínú mọ́sálásí ìdájọ́ tiẹ̀ afẹ́lẹ́ sọ pé ò nírun torí pé ọmọ mà sàlékún ọ̀run rẹ̀ wọ́n náà sì máa pè téèyàn bá máa máa lékún rákà kan lórí ọ̀pá mẹ́ta àbọ̀pá mẹ́rin bóyá ìrun zúrì ní ìsìn ọwọ́ akílọ́pàá márùn tó bá máa máa fi kún kò nírun yẹn sáhàbù kankan ọ̀ràn sùjúdù sáhàbù kankan ọ̀ràn kódà tí ọba máa ṣe tá a bá wádìí ẹ̀ dáadáa ó lè di kèfèrí ó lè di kèfèrí ládàra nǹkan yẹn so kéèyàn máa rọrùn yẹn ẹ rí i pé ó ti fi kọrùn ẹ ibi tó yẹ kó ti rárá sọ̀rọ̀ jẹ́jẹ́ ní ti ń ké ibi tó yẹ ká kéwú jẹ́jẹ́ ní sọ̀láàtù lóòrì ní ìsìn tí àbá ké sókè ó ní ìdàjọ́ náà bẹ́ẹ̀ náà ni Allahu Akbar èrò ẹ̀yìn wọn ò fi owí sókè náà tí wọ́n bá ti sọ pé Allahu Akbar ó ti fi kún ìran rẹ̀ ni ẹ wá sọ fẹ́ tí ń rọrùn wípé bàbá imam bàbá yín rọ ìran ni kìí ṣe Allahu akíbárú nìkan kí wọ́n rọ ó ti wà jù wọ́n ni kó sì rọ̀ súra náà ẹ bá tán wọ́n tún máa tí ìmáàmù wí lórí rùkú náà a rọrùn ni ẹgbẹ́ ah, ah, kòhó bẹ́ẹ̀ tí ń ṣe yìí tẹ́bá fẹ́ kòhó ni wọ́n rọ̀ fàtíhà wọ́n tún wọ́n tún rọ́ àníyàn yín gan wọ́n bá yín rọ̀ pé máàmù ní ẹ̀dá níyàn nàwá ìtù yín nìkan gbogbo nǹkan ẹ̀yẹ kan rọ mi rọ sálámà àbí àmà rọ so kó sì rọ tàṣáhùdù náà gbogbo sẹ́ẹ̀rún láti bẹ̀rẹ̀ dópin lẹ́yẹ kọ́ bá wọn rọ tó àmọ̀ parọ́ wà sí gidi lòun lóòótọ́ àwọn eré àìlẹ́jọ́ mọ̀ pé kí ló mú yín máa rọ tẹ́ẹ̀rọ àwọn asẹ́ yòókù tó wà lórí wọn ṣùgbọ́n wá nìdí kí ẹ̀yin tẹ́ ń béèrè béèrè náà kẹ́ tún ṣàkíyèsí bó masalasi yín ṣe rí sí masalasi jẹ́ sí pé ohun ìmáàmù kárí ni àbíkọ́ kárí tó bá yẹ pé ibi tí ohun ìmáàmù ti kárí ni àà ìbéèrè tẹ́ béèrè béèrè aláṣejù lápè àjẹ́ sí pé tóhun ìmáàmù bá ti kárí tí ọ̀dẹ̀ sí nǹkan kan tí ó gbé ohun ẹ̀ kárí ju kí wọ́n máa bá rọ lọ àà wọ́n máa rọ wọ́n máa rọ lọ àpapọ̀ hajj nù a ní díẹ̀ nù kì í dẹ̀ ṣe pé dandan pé tó bá ṣe kọ́ọ̀mọ̀ ni ọmọ rọ kódà kìí ṣe súnà ìfẹ́ tó bá ṣe kọ́ọ̀mọ̀ ni ọmọ rọ Allahu Akbar ẹni tí ó rọ Allahu Akbar yọ lọ mú ààyè síbi tó yẹ sí pé ohun ìmáàmù dé ọ̀dà ẹni tó fọ́lù ìmáàmù dà immediately ṣé bóun ni òsín nígbòhun ìmáàmù yọ gbọ́ ibi tí ohun ìmáàmù bá dé

tírù sì tún pọ̀ ń bẹ mọ̀ tírù ọ̀bá pọ̀ ń bẹ àwọn kí lẹ́fẹ́ máa rọ̀ sí ẹgbẹ́ láì kan náà wọ́n tó láì méjì láì mẹ́ta kódà láì márùn tí ọ̀bá ti fẹ̀ bẹ́lẹ̀ ṣe lọ lẹ́gẹ́dẹ́ yìí Allahu Akbar tó báyìí ẹ lọ bá nílé ẹ bá sọ̀rọ̀ ẹ sàlàyé fún dáadáa tí ọ̀bá wá gbọ́ ilé bọ́ sọ́dọ̀ àwọn jàmáà ẹ máa ṣe orientation fún wọn ẹ máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin masalasi kan bẹ ní ọ̀dọ̀ bàbá ọmọ mi ní ìwò náà ni mọ́sálásí yẹn wọ́n máa ń ṣe àdúrà yẹn ní jàmáà níbẹ̀ ní gbogbo ìgbà bàbá rẹ̀ wá gbọ́ yé pé kódà bàbá àfa èmi náà mo ṣe fún wa ń bẹ̀ mo fún wa pé kódà ọ̀tá mọ̀jẹ́ ń bẹ̀ dì àbí ìjẹ́ lọ́dọ̀ àwọn ará láti bí twenty five years ago títí dì sin ìkórira ń sí wà <laughs> pé n ta bàbá tí ń ṣe tó ní àmọ́ ní ẹ̀sìn máa tí wọ́n àwọn tó sáṣe ju ọmọ yìí náà títí di ìsìn ọdún gbọ́ná bí títí kìíní kọyín nìyẹn títí di ìsìn ilé wọn á nǹkan kékeré ni tí ò ti ẹ̀jọ́ ju rárá so mú àwọn àti wá sí yẹn fún wọn àti lẹ́tọ̀ yẹn fún wọn pé kọjá kẹ́ máa Akbar Allah lẹ́yìn ìrun kọ̀ọ̀kan ọlọ́run sáà ní kí bàbá àfà gbọ́ àwọn ọ̀rẹ́ wọ́n tún wá gbé ọ̀rọ̀ yẹn kárí gbogbo àwọn àjàmá kíní yẹn wá circulate ìmáàmù wá sálámọ̀ tán lásán bá wọ́n <laughs> wá kọjú sáwọn jàmá orí tí wọ́n bọ̀ ń dáwà kàgbé só bá ó nìkan ló wí parí àti bàbá kan báyìí tí wọ́n náà bàbá dàdá yẹn àwọn méjì tẹ́ kú bẹ̀rù hey àti àti dáná ládàra gbé <laughs> wọ́n ni hìn wọ́n fẹ́ gba mọ́sáàsì lọ́wọ́ wa ni wọ́n fẹ́ lọ́wọ́ ni kò ju bí ọjọ́ kẹrin lọ sígbà náà mítìn wà ní agbára mọ̀sálásí wọ́n sọ sí gí ọ̀rọ̀ ó là mọ́lẹ̀ kan mo sì wà mọ̀sálásí tó bú mi kankan mo bá dìde mo ní mo kí tí mo lè pé nǹkan méjì lọ́dọ̀ mi àtẹ̀yìn papọ̀ mo lákọ̀ọ́kọ́ fámílì ni wa nídìlé ìyá ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀tún jáàna fún mi wọ́n tún jáàna fún mi mo ní nǹkan méjì ni màá bọ̀wọ̀ ìdílé màá tún bọ̀wọ̀ pé ẹ jẹ́ àná tí ì bá ṣe bẹ́ẹ̀ ẹ ta ọfà ṣùgbọ́n mo kàn fẹ́ sọ kankan fún yín láàrin ibi tẹ́ parí ọ̀rọ̀ sí pé síká kókúkú ní masalasi fún ọ ní kókúkú jẹ́ imam mo ní sẹ́rí mi tẹ́ ń wò yìí mo ní mi ò mi ò ṣe sí fàárí mo ní kí n jẹ ìmáàmù masalasi yìí mo ní wàláhì àpadà sí burú lọ́jẹ́ fún mi pé kí n pé mo fẹ́ jẹ ìmáàmù burú masalasi ilé mo ní mò ń bẹ náà àpadà sí burú nìyẹn mo ní màá máa kọ́ masalasi fáwọn èèyàn tèmi mo ní màá máa kọ́ masalasi fáwọn èèyàn tèmi tí mo sọ fún wa mo torí ìdí eléyìí ẹnu tí ń sọ náà nìyẹn mo ní ṣùgbọ́n ẹ lọ gbọ́ yé o òdodo náà ni ó gborí padà ní tí wọ́n sọ fún yín yìí náà lòdodo so mo ṣe rárá jáde kó ní mọ́sálásí nìyẹn so ní kúkúrú gbogbo àwọn àárín ẹlànfààní àti ilé ọba àwọn jama tó bá ti fẹ́ àyípa àwọn jama ti kọyìn wọn ò fẹ́ sí mọ́ yóò tàn padà síbi tẹ́ fẹ́ padà ẹ máa múra àwọn jama bẹ́ẹ̀ máa rúmọ program báyìí encourage tó bá mú kàn wá lọ́sẹ̀ mú mi wà lọ́sẹ̀ tí ń bọ̀ kẹsì máa béèrè nǹkan kọ̀ọ̀kan tó jọ mọ́ àárín ẹ̀ mú especially àwọn tí wọ́n máa ń pèrún yẹn ní ẹ máa mú wa tí wọ́n máa rún pè mọ́sálásí tẹ́ bá ti jèrè àwọn ilé ẹ̀hún ọtí parí ẹ i pé àwọn míì tí wọ́n máa rún pè ní wọ́n bá a ṣe tẹ́yìn bá sì ṣèkọ́ ọmọ tí ọ̀bà rẹ̀ nìkan kan mọ́sálásí yóò gbẹ̀yìn tẹ́ ẹ máa ṣe náà ní kí kẹ́ẹ̀sì ẹ lẹ̀ ọmọ ẹ̀sìn ní bá a títí kí wọn lọ yọ mo dé mọ́sáàsì kan náà bákan náà wọ́n máa rọ́ wá sí wọn ìfẹ́ máa rọ́ wá sí wọn ni bàbá bẹ̀ wá ní èmi ní kí n kírun mo ní ṣùgbọ́n mọ́jẹ̀mọ́ wà ń bẹ̀ o tí ń bà ṣáájú wọ́n ní kí mọ́jẹ̀mọ́ náà mo ní gbogbo àwọn tí bá yẹn rọ́ kínní wọn ò ní rọ́ lẹ́yìn mi àwọn làwọn fara mọ́ mo sì bọ́ wájú nìyẹn torí tọ̀ bá sọ báyìí wọ́n tún bọ́ ọ̀rọ̀ ni alọ́mọsáàsì kan náà nílùú kan náà ọlọ́run ní so ìrọ̀pọ̀ ń bẹ̀ iná ò dẹ̀ sí wọ́n á ní kí n kírun fún wa wọ́n á kírun wọ́n á bá mi rọ́ irun fún wa kírun tán afáàsáré dà jíìp ọmọ Òṣogbo ń bẹ̀ ni zaula khairan ló bá dìde olóǹfẹ́ pàkíyèsí kan o ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí wa yìí lónìí ìlú mi ni ọ̀làwàjọ́ náà tẹ́ ẹ kírun lẹ́yìn wa yìí tí ẹ rọrùn lẹ́yìn àwọn àfáà wa yìí kì í pé wọ́n fa ń pa mẹ́sàn-án pé ká máa rọrùn o <laughs> mẹ́wọ́n wáyé pé ibá kíhun lẹ́yìn kíní gan wọ́n rọrùn lẹ́yìn ẹ̀ so mo ṣàdúrà fọmọ náà jọ náà pé ah, ọlá àlùbáríkà púpọ̀ torí pé àwọn nǹkan kéékèèké báyẹn ẹlòmí ọkàn mú lọ́wọ́ ní ọkàn máa fi evidence káàkiri ní pé kíní kò sì mọ̀ pé bẹ̀yẹn kò sí ná èrò rẹ̀ pọ̀ ọ̀dẹ̀sẹ̀ tí ó gbọ́ Allahu Akbar mi kò lè kárí àdó àwọn obìnrin àtàwọn èèyàn tuntun pọ̀ lẹ́yìn lọ́nà so nípa báyìí á dúró báyìí lórí àsìkò wa ọlọ́run ọba kó sì ìta àgbọ́ yìí kó jẹ́ kó wúlò fún aláyé ó yẹ kó wúlò fún wa ní alùkìyàmọ̀ títà fi pàdé jọmẹjọ insha Allah nasallallahu azza wa jal an yubarika fina jami'an mo kí àwọn ọmọ yàrá méjèèjì tí wọ́n wà pẹ̀lú wa àfáwà ustaz ishaq jami láti eré àbádàgìrì lẹ́kọ̀ọ́ ní àwọn àfá tí wọ́n dó di dáadáa tí wọ́n lè ń ṣe dáwà láti bó ibi tí wọ́n ti wá ọlọ́wọ́ bá kọ́ sí wọ́n tún kí àfáwà náà tó tún jókòó àfáwà eh, Hasan Salahuddin òun náà ìmáàmù làwọn náà wọ́n tún jẹ́ olùkọ́ àti olùdásílẹ̀ madrasa àwọn náà dáhìyà làwọn náà àwọn náà wà pẹ̀lú wa èkó náà ni àbí Ògùn eh, state náà ni àwọn ti wá sunna state àbógun state Ògùn <laughs> eh, ayòbá lágbára pọ̀ wọ́n tún sọ state ló kó Ògùn abẹnú gọ̀ǹgọ̀ Ògùn state ẹni pé mo gọ̀ǹgọ̀ lógún state ah so uh, mo kí yóò ọlọ́run ọba ẹ̀sán alẹ́sẹ̀ àti gbogbo ẹ̀yàn ọmọ ẹ̀yà kọ̀ọ̀kan náà ti Dr. Muzammil barakallahu fik ẹ̀yìn tí mo ti rí ti pẹ́ ni mo kí yẹn ọlọ́run ọba yóò gba ìjókòó náà lẹ́sẹ̀ fún wa wa akhiru da'wana alhamdulillah rabbil alamin